princess adébísí òkúnnúga ìyá èkó ló tún ní kàfé yìí kọ́gbọ́n o. tàbá wá mi ò kà mọ́ tí ká má fẹsẹ̀ kọ́ ni ẹyẹlé ni wà ó wẹ̀dẹ́kùn ẹ má jẹ́ òfò lọ. ọ̀bọ̀ yìí wá ta kókó ẹ dákun ó má gbọ̀ngbọ̀n ká ronú lẹ́ẹ̀mejì o. bẹ́ẹ̀ ni balẹ̀ lè jẹun sí jẹ́ ká máa bọ́ bàbá ṣe jẹ́ sóye yẹ̀yìn sí o lẹ́yìn àṣẹ kan wá sí i ẹ̀dá ayé ká kíyèsí àwọn wa o ẹ̀yẹ lẹ́ni wa o ẹ̀dá kan ẹ̀ má jòfó lọ àwọn àgbà fọwọ́ lẹ́rán wọn kò ṣe wọn kò ní ajá sí kókó ní ọ̀run tọ́fọ́wọ́ mi ò kà mọ́ tí kà mọ́ fẹsẹ̀ kọ́ ni. ẹ̀yẹ lẹ́nu ìwọ òwẹ̀dẹ́kùn ẹ̀ má jẹ́ òfò lọ. ọ̀rọ̀ yìí wá ta kókó ẹ̀ dákun mo bà gbọ̀ngàn dàrúdú lẹ́ẹ̀mejì o. ọlọ́gbọ́n ni ó ṣòro ọlọ́gbọ́n ọlọ́mọ ọmọ ni ó ṣòro ọlọ́mọràn àwọn ará wọn ni ó ṣòro ara wọn inú ẹ̀dá májì púpọ̀ gan ni ṣe bẹ́ẹ̀ ń rìn wọ́n. ènìyàn ló mọ̀ bí ó fòṣùpá lẹ́yà náà mi bẹ́ ọ́ bó bá ṣe bí ta ló máa mọ̀ àmọ́ ò lè sá fòjì jí ẹni bẹ́sàn bá dé káfọ́ ọlẹ́rán ká máa wò yẹ ó di ìgbẹ̀yìn o. tábà wá mi ò kà mọ́ tí ká máa fẹsẹ̀ kọ́ ni. ìsàlẹ̀ bí sí lóye fact láti bàtà fún gbogbo oríṣiríṣi oúnjẹ tá à ń jẹ in fact wọ́n ní ẹ̀yin lẹ́ ń sè ah mummy no may God bless you for the good yummy meal that you be giving us ọlọ́wà wà pẹ̀lú yín ọlọ́run ní fi yín sílẹ̀ mà ẹ ṣe gan ma. tí mi bá wá ṣe ta ni ò bá tún ṣe torí àwọn yorùbá náà ló máa ń sọ pé ọkọ ọmọ ẹni ọmọ ẹni náà ló ń ṣe ọmọ mi nìyí ẹ wo kékeré ní ìtẹ̀jẹ̀ tán oúnjẹ ìlú ti tèmi ní ọ̀fadà tẹ̀jẹ̀ tán kékeré ní o ṣé wá rí oúnjẹ ìlú bàbá títí ẹ̀ ní máa wá tẹ̀yìn tí tó bá dalẹ̀. ìfọ́kọ̀ ni ìfọ́kọ̀ eléyìí àti akọ. ìfọ́kọ̀ ó oh, mo rántí rántí a máa ń jẹ́ bàbá rí kiri tó fáwọ̀. ọ̀rọ̀ ìfọ́kọ̀ máa rẹ̀. omi ẹ̀ owó ti tẹ̀ tó rí amazing gbogbo ìgbà tí mo wà labroad tẹ bá pè tẹ máa ní àbáwo ni ṣo ti jẹun ṣe kó sálàáfíà ṣe omi ṣe gbogbo tẹ bẹ ṣe máa ń kí fún mi yẹn as in mo jẹ́ kí n láì kí gan mo ní òṣì oh, so pleasant àmọ́ gbà tí mo wá ti wá dé lẹ́nu ìgbà tí mo ti dé mọ́mì ẹ tún wà pleasant ju gbà tẹ máa ń bá mi sọ̀rọ̀ lórí fóònù lọ ah, no, nà nà ẹ ti kẹ́ mi jù ó pẹ̀lú kan tó yẹ pé wedding mo plan ẹ̀ wá gidi ni mo fi ń dá yín lójú ìgbéyàwó tèmi àtọmọ yín fẹ́ ṣe will be talk of the town mọ́mì <coughs> ọkọ ọmọ lẹ́ni o ògidì ọkọ ọmọ òun lójókòó yìí àwọn ọ̀rẹ́ mi tí ó ń bọ̀ nítorí ìgbéyàwó yìí láti abroad tí n bá bù kéré plus and minus one to twenty eight tó ti ra tíkẹ́ẹ̀tì ni o. no they are thirty. oh thirty thank you thank you for reminding me ẹ jọ ṣé kìí ṣe pé ẹ ti lọ́n fẹ́ kínní lójú ju bá ṣe lérò lọ. omi ah! ẹ jẹ́ ká fẹ́ ẹ jẹ́ ká fẹ́ lójú. wọn kì í ṣègbéyàwó lẹ́ẹ̀mejì àti pé this your daughter oh she's too nlẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ mi ọkùnrin tẹ̀ ń wò yẹn ìkan máa dé a week before ìkan dẹ̀ máa dé like three days before but ìtọ́ máa dé a week before yẹn ẹ mọ̀ pé wedding tó máa ń ṣe Nàìjíríà ń bí ẹ máa kọ́ rí àwọn groomsmen wọ́n máa wọ bow tie àwọn míì àwọ̀ tie wọ́n máa wọ gbogbo ẹ̀ ó ti jọ̀kan náà cravat ni gbogbo àwọn ọkùnrin fẹ́ wọ̀ hmm. cravat blazer wa Calvin Klein hmm. direct ni. òótọ́ ló sọ fún yíyan mọ́ mi. àwọn fashion police tó wà ní ibi tí mo ti ń bọ̀ pẹ̀lú àwọn ti bí wọ́n send me ní email they want to come and cover our wedding mo dey approve it and they go be paying me thousands of foreign currency ọlọ́run ọba mi ṣọwọ́n dé báyìí. mọ́mì mọ́mì. wọ́n ò ní ṣọgbọ́n náà lọ́jọ́ bá mi. àmì àmì àmì àwọn ọ̀rẹ́ tó ń bọ̀ látàbúrò yẹn mi mọ bí ẹni wọn wà nù tó single cause èmi bí mo ṣe wà mo single pa. ọ̀rọ̀ sọ pé wà nù relationship. ó kúkú wà nù relationship. ẹ jọ̀ọ́ àǹtí Yẹ́misí kí ló dé tó ń wá ọ̀rẹ́ ọkọ mi tó single kiri ṣé bó ti lọ́kọ sá fólì nǹkan fólì bá wò ah, ah. ṣé fólì wá láti lo ìbò ni ah. ẹni tó ń gbé Ìkòròdú agree for that matter ó ní màá jókòó tì Ankara ni fólì ń wọ kiri o fólì tó yẹ pé tí bá ní kó change wardrobe ẹ̀ á ní rárá o Ankara yẹn nìkan ṣoṣo ló ń fẹ́ máa wọ̀ o gbọ́ tó ń sọ̀rọ̀ cravat ń sìn ẹ́ ò fẹ́ kí n jókòó kí n ná dọ́là kí n ná pounds kó fi owó bá mi lò wọ́n yẹn bẹ́ẹ̀ lò. ayé rèé o ayé rèé o nígbà àṣòro sáfólì yìí ni wọ́n dúró tì ẹ̀ wọ̀ nígbà tí ò sí nǹkan kan ọkùnrin yìí nìkan ni òyìnsí ló ti wá dẹni tó ń wọ àǹkárá tí ò rí pàǹkárá náà wọ̀ tẹ́lẹ̀ kó tó di pé ó fọ́ọ̀lì lọ pẹ̀lú wọn ni. ní sòrò má sọ̀rọ̀ bẹ́yìn wọn tí ẹ ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ nǹkan tí mi máa gbà lámọ̀ràn ẹ jẹ́ kí wọ́n dé tí wọ́n bá ti dé tẹ bá rí ìtòhùn ìtẹ́yìn náà ń wọ̀ tójúkojú and you take it off from there. ẹ eh, Savoli lè tà ń sọ yìí ṣé àwọn ti lọ tọrọ yín wọ́n ti ṣe àtìgbà owó lọ́sí rún yín bọ̀. five years Latin fẹ́ra five years. no no no mọ́mí gẹ́gẹ́ be ṣe kọ́ wa tí èèyàn bá rí obìnrin àbọ́kùnrin tó bá ń wù ẹ́ pàápàá ọkùnrin torí gbóbìnrin wù ẹ́ tó tẹ́ lọ́rùn the right thing to do ni kò ṣe ẹ̀tọ́ lórí ẹ̀ má pẹ́ má jẹ́ kí eṣin kó ká mú pẹ́ orí mi àbí kí ló má pẹ́ mi ní àbí yí pọ́mì. mo ti understand. ìyá àwọn tí nínú tí yóò sí ọlọ́run wà ń bẹ̀ tá à ń sọ̀rọ̀ èèyàn mi ni ẹ̀jẹ̀ mi ni mo mọ̀ wọ́n dáadáa èèyàn gidi dẹ̀ ni wọ́n nítorí pé wọ́n ń gbé ní àgbèkè ìyẹn ò sí pé nùkàrà náà ń gbé náà jẹ́ ká sọ̀rọ̀ níta nítorí mo ní àlejò báyìí ọwọ́ láwùjọ all right later jọ. ẹ ǹ sá catfish pepper soup àti assorted pepper soup wa. ok catfish yẹn ó wà mm. that's good um, ṣé wọ́n máa jẹ catfish. yes. ok um, báwo wo tí ó gbórí ó ṣàmúrò ìtì máa ń jẹ ẹ ṣe ọkọ fún mi mi wà ok. all right. ẹlẹ́dẹ̀ẹ́ sáfìsì wọn dábì pé màá ètò ṣe kíá kó tó di pé wọ́n gbé ẹja yẹn dé ṣe àlè máa bọ́rọ̀ wa lọ. wọn kò fẹ́ mi ṣe rọrọ tí mo fẹ́ bá yín sọ hmm, ó tóbi gan mi ì dẹ nífẹ̀ẹ́ kẹ́ bínú rárá ẹ mọ̀ pé Bùsáyọ̀ ọ̀rẹ́ mi ni best friend mi dẹ̀ ni Bùsáyọ̀ ń gbà táwọn school grab your copy mo náà máa ń pè é ìyẹn túmọ̀ sí pé ó ti fọ́ gbogbo olùkárí ní ìdẹ ní fẹ́ kẹ́ fọ́ victim torí ṣé ibùsáyọ̀ tẹ́ ń wò yẹn inú rò kó máa change ni nígbà tó rí ẹni tó gentle tójú ẹ̀ tutù bíi títí tẹ́ tó wá látà abroad inú rò pé ibùsáyọ̀ tó bá ti rí yín yẹn ó máa change gbogbo ways ẹ̀ bọ́ kàkà kó sọ̀ lára ẹ̀ níṣẹ́ ló tún burú sí Bùsáyọ̀ ń tẹ̀lé ọkùnrin àwọn ọmọ kéékèèké tí ò tiẹ̀ tó yín rárá àwọn ló ń gbé kiri mo wá wò pé ó fi fine boy ibi tí ń sílẹ̀ ó wá ń tẹ̀lé àwọn ọmọ onídọ̀tí kiri it's annoying wọn lè mí rí ni mo ṣe bí kí wọn sọ fún yín. Ehm, díẹ̀ mo appreciate effort ehm, mi fẹ́ kó rẹni rè pé mi ò gbà ẹ́ gbọ́ kò ṣe pé mo gbà gbọ́ but um, gẹ́gẹ́ bí ẹni tí èmi jẹ́ àti ibi tí mo ti wá lọ a máa ń ṣiṣẹ́ pẹ̀lú fact ni bóyá tó bá àsìkò tó bá gbègbèsè tó jẹ́ kí n rí ni pé ẹ̀rí lélẹ̀ torí àwọn àgbàlagbà wọn bọ̀ wọ́n ní mo kó báyìí ó máa ń lápẹ̀rẹ̀ tó bá fi hàn mí pé òun rèé o báyìí ni o báyìí ni o tí mo dẹ̀ rí pé ẹ̀rí tó fi ẹsẹ̀ múlẹ̀ ni of course I will believe you tí mo understand ọ̀rẹ́ ẹ̀ ni ó dẹ̀ possible kó bẹ́yà gbọ́n mi sómi òtún kan ti ṣẹlẹ̀ láàrin yín tí ló ń bí ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó bá ṣẹ̀ dáríjì àgẹ́ èyí tó dẹ̀ sọ fún mi trust me kò sẹ́dá àlàyé tó hàn kó bá mi sọ so just assume pé kò ṣẹlẹ̀ so má bínú ọwọ́ I can understand. Uncle Femi kò ṣe mí ayé ló ṣe mí ẹ wo tẹ bá fẹ́ kí n track ẹ máa tẹ̀lé máa ṣọṣẹ bọ̀rẹ̀ mi ni máa dẹ sọ movement ẹkùn yẹn dẹ máa kà báyìí hmm? yes kó lè mọ kẹ́ ẹ lè mọ̀ pé nǹkan tí mò ń sọ confam gist ni. ìgbà wo lè ló dábàá yìí. ìgbà wo ló dàbí ti báwo. ìgbà wo la tún máa ríra. ṣífà àlè ríra mọ́nà. Ah, èdè ìlú wo ni ẹ àṣẹ ní ríra má má ṣeré kéré má ṣeré kéré o jọ nítorí ọlọ́run séèyàn máa ṣe rí eré pátí wọ́n bá mi ṣe bàbá gbàdúrà láti fi irú onítọ̀hún sílẹ̀. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ kó tó di pé mo wá báyìí a ti sọ kínní ìtòkùnà mo ti ṣàlàyé fún yín mo ti fẹ́ márìn náà kò sí mi ṣe lè má má ṣe irú nǹkan báyìí lọ́mọ next week ni wedding mi náà. ẹ lẹ́yìn wedding ńkọ́. tí wọ́n ti ṣe wedding tó mi ò ní lè máa ṣe gbogbo ilé mọ́ náà. continuity gbọ́dọ̀ wà jọ nítorí ọlọ́run ọlọ́run ò ní gbàjẹ́ lẹ́nu à. ah tòótọ́ ni. ẹnì kan tó lè tó yẹn ni. ẹ̀yà wa ń nọ́rú ọjà títẹ̀. ti fẹ́ máa pa mí ah. járe. mi ò ní lè ṣe mọ́ kí n má ti wá ní ọkọ mi ni má jáde wá ṣe nǹkan báyìí mọ́. Ah, ó ṣe ní lè ṣe ah. má ṣe ní kéré jàre ó ṣe ní ṣe. Ah, níbo ló wá fẹ́ fojú mi sí. ẹ mọ nǹkan ẹ mọ nǹkan tá a máa ṣe hmm. màá bá yín bá ìkan lára àwọn mi sọ a máa ṣàyè ibẹ̀ Ah, ìlú o ló ti ń ṣe àwọn báyọ̀ ṣe ló dé pátá ṣe yìí wàá lọ mẹ́lòmíì wá fún mi mo mọ̀ bóyá ó ní ìbòtán ni àbí kí ló ń ṣe a ní èèyàn tó tó tó sẹ́ẹ̀tì bíi títẹ tí gbogbo ẹ̀ fresh látọ́kẹ́ délẹ̀ ah. ẹ́ ẹ wo chief wọn pọ̀ ń gbòòrò ẹ máa rí wọn èmi ti dìyàwó lé e. ọ̀sẹ̀ kan péré mà ní wẹ́dí mi kò chief mo máa rọ́jú gan ni in fact mo try mo ní láti scope ọkọ mi pa nǹkan tó ń béèrè pé bo ni mò ń lọ táwọn ọ̀rẹ́ mi ò mi lọ ah mo scope ẹ̀ pa kó tó di pé mo wá bá yín bíbá yìí ni lókè ní ti ẹ̀fín lè kí mi ṣe send off fún yín. send off fáwọn ta ni ó dá mi ò mọṣẹ́ mi ò ṣe freedom ẹbí ìmọ̀ jẹ́ àìní ah, ti free yín. ẹ wọ ọkọ mi. a ṣe mi. ẹ wọ jí ẹgbẹ́ ìbí máa lọ lọ ọkọ mi. tọ́wọ́ mi ò kà mọ́ tí ká máa fẹsẹ̀ kọ́ ni. ẹ̀yẹ lẹ́nu ìwà òmùdá kù ẹ̀ máa jẹ́ kí ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ jẹ́ lékè mi. láwùjọ yẹn ajẹ́bí ojú kò. ló tẹ̀lé mu ẹ́ ayé ò lè bàjẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ ta ló ní tàn who is that person dúró náà. orí onífọ́ ni kàdé inú mú ohun tó bá ṣe ló ń gbà wẹ̀ ọ́ ah, ọ̀nà fún lọ́nà mú ṣẹ̀ǹráyé ẹ wo bí yóò padà já sí má má ṣe lóògùn má mọ̀ òun káyé mi má gbà nira má má ṣe lóògùn má mọ̀ òun kí má fò lọ́rẹ̀ mi ṣọ̀tá mi ṣẹ́ẹ̀rì gbẹ̀yàn. nígbà tó tó yọ lóde bá mi bọ àṣírí yìí ṣé èṣù ni kinní yìí èṣù ni èṣù ló tì mí sí mi mọ bó ṣe jẹ́ mi mọ bó ṣe ṣẹlẹ̀ mi mọ mi mọ ìgbà tí mo ṣe ọlọ́run bá rí inú mi mi parọ́ fún ẹ mi kì í ṣe oríṣekúṣe mi ò ṣe oníranù mi ń ṣe gbogbo nǹkan báyìí mi tiẹ̀ mọ́ ṣe ni gbogbo ìgbà tó fi sí ara ènìyàn ọlọ́run bá mọ̀ pé mo wà fẹ́ tì sí èmi ìṣe gbọ́kàn. so ká tún yẹ wá sọ ìgbà tó ti wá dé tí wẹ́dì mi kù ọ̀sẹ̀ kan jọ kí ni máa sọ wípé mò ń wá kiri kí ni nǹkan tí tí ọlọ́run fi ń kẹ́ obìnrin tí ọlọ́run ọba ò fi kẹ́ mi lára ẹ̀ gbogbo nǹkan òun ló fi ń tọ́jú mi ló fi ń kẹ́ mi gbogbo nǹkan tí mo fẹ́ pátápátá ló ń ṣe fún mi so mi ò ní reason láti wò ta rárá àbí kí n gba nǹkan mi lọ́wọ́ ọkùnrin because you've been doing everything for me kó bá lọ jẹ́ pé àwọn ogun táwọn ayé máa ń gbé tíyàn téèyàn bá fẹ́ ṣe wéjú òun lélẹ́yìí láti ìdílé bàbá ẹ̀ láti ìdílé ìyá ẹ̀ láti ìdílé ọkọ látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ látọ̀dọ̀ ẹbí oríṣiríṣi ogun ó máa ní láti jẹ́ pé kan lára àwọn ogun tó ń gbé tì mí òun ló ń jà mí ogun ló tì mí débẹ̀ olóhùn kò ṣojú lásán àṣàṣì gidi ni because tí mo fi wàrà mi dé òtẹ́ yẹn tí mo fi ṣe gbogbo nǹkan tí mo ṣe tí mo fi bẹ̀rẹ̀ tí mo fi parí ọlọ́run á gbọ́ mi ò mi mọ̀ kọ́kọ́ ó ti gba tí mo tó rí ẹ báyìí ó ní yèmí tó sọ padà ọlọ́ọ̀bá gbọ́ mi mọ́ mi mọ́ nǹkan tí mo ṣe mi mọ́ mi mọ́ mi mọ́. Princess Adébísí Ògúnnúgà ìyá Èkó ló ní kàfé yìí kọ́gbọ́n o. Tàbá wá mi ò kà mọ́ tí kà má fẹsẹ̀ kọ́ ni. Ẹyẹlé ni wà ó wẹ̀dẹ́kùn ẹ má jẹ́ òfò lọ. Ọ̀rọ̀ yìí wá dákun ó máa gbọ́ ọgbọ́n láronú lẹ́ẹ̀mejì o. Bẹ́wúwé ẹni balẹ̀ lè jẹun sí ló yẹ ká máa ń bọ̀. Bàbá ṣe jẹ́ ìsóye yẹn sí o lẹ́yìn àṣẹ kan wá sí Ẹ̀dá ayé ká kíyèsí ìwà ọwọ́ o. Ẹ̀yẹ lé wa o, ẹ dákun ẹ má jòó lọ àmì ẹ̀mí èèyàn là ń sọ̀rọ̀ ọ̀pọ̀ ẹ̀. ṣé bẹ́ẹ̀ ti fún wa lákàntì tá a máa sanwó sí a dẹ̀ nípa máa sanwó pé kẹ́ máa tọ́jú màmá lọ ná. Mr. Kunle a ti tẹ̀mí lò tí mo ti pè é bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ a lè kọ́ntínú láti máa treat mọ́mí yìí lọ ah, owó tá a ní ẹ̀san a ní kẹsan gbogbo ẹ̀ a kàn ní kẹ deposit tó bá ní ti deposit a máa bẹ̀rẹ̀ iṣẹ́ a lè bẹ̀rẹ̀ láti máa treat mọ́mí lọ tí ó bá ṣe pé deposit owó tá ní kẹsan ah, ah, ẹ kàn tiẹ̀ wò kó jẹ́ pé bóyá mo jẹ́ kan náà fámìlì yín tó rẹ̀ ṣiṣẹ́ ní ìrùlé ṣe báyìí ṣé gbàdúrà kí ṣe bọ́ lọ́wọ́ mi èmi náà níyàwó mo lọ́mọ ń lé. E. dókítà kí ló dé tẹ̀ sọ̀rọ̀ báyìí wọn lè sáàkì yín náà ok ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n lọ pe bírọ́dà mi. abẹ́ta. a máa sanwó yín ẹ fọkàn tẹ bá ti pè wọn àánú àti ẹ̀ṣẹ̀. kọ̀ ṣàdédé kúrò nílé àtìgbà tó dẹ̀ ti lọ kò bójú wẹ̀yìn rárá mo dẹ̀ ń pè pè pè pè pè pè pè látijọ́ ẹ̀ kò gbé kọ̀. ìyẹn fẹ́mi náà. bẹ́ẹ̀ ni kò gbé kọ̀ mi kò dẹ̀ pè mí padà látijọ́ tó ti kó kúrò lé fóònù ẹ̀ báyìí ó máa wà ní kọ̀wé ètè màá máa pè títí títí títí ó máa rí kò dẹ̀ rí gbé kò dẹ̀ rí return calls mi. èmi náà pè pè pè pè bọ̀ nọ́ọ̀bẹ̀ ò lọ ṣùgbọ́n mo mọ nǹkan tó ṣẹlẹ̀ tí nọ́ọ̀bẹ̀ ò fi lọ gbogbo tọ́ọ̀tì tèmi tún wá ní wípé àbí ọkọ àti ìyàwó ń ṣe ọ́nìmù nílé ni. ẹ wo a ti parí ọ́nìmù tipẹ́ o ah. a ti parí ìyẹn tipẹ́ o. Ah, ah, Bùsáyọ̀ ṣé kì í ṣe pé bóyá o ní ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ ìtorí Fẹ́mi náà dínú o. nǹkan àti ṣébi tí má tiẹ̀ ṣe ṣubú máa sọ fún mi tí ò bá lè sọ fún mi ẹ á sọ fún mọ́mì àbí nǹkan máa dé bẹ̀bẹ̀ tí n bá lè dabẹ̀ má ti pa àwọn ọ̀rẹ́ mi má ti wá bá yín ẹ̀ ti bá mi bẹ́ kò sọ nǹkan kan fún mi kò sọ wípé mo ṣe nǹkan kan fún ọ ó kò ṣàdédé kó ẹrù kúrò lé ló dẹ̀ lọ. bọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé Ṣayọ̀ máa wọrí ara ẹ̀ much tó bá di lọ́la máa gẹ́ back sí ẹ̀ torí mi náà tí bá kó mi bá yín sí máa tọ̀ọ̀ṣì ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wa bíi méjì láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láti tètè gẹ̀tẹ̀ ìjọ tó yọ lọ́hùn ìjọ tó yọ lọ́hùn ẹ bá mi gẹ̀ẹ́sì nǹkan ṣe ìjọ tó yọ lọ́hùn ò balẹ̀ mo kàn rọ́jú ni kò síbi tí mi ò fi dààmú dé ní ìrírú eléèrè ẹ níyàwó ọjọ́ mélòó gbéyàwó ọjọ́ mélòó. ní bọ́ọ̀lù èmi ni ìsẹ́yìn má jẹ́ ibi tó lò. ẹ wo nǹkan tẹ bá fẹ́ sọ. So ẹ sọ ní kọ́mọ́kóbó ṣe é rí pé nígbà tẹ wọlé ẹ bá wọn àlejò mi ní sitting ìsàlẹ̀ ètò ẹ̀ ni mo ṣe ní kẹ́ máa bọ̀ lókè so ẹ ṣe ní kíákíákíá ẹ jẹ́ kí n dìde kúrò níbí. bọ̀dá mi àwa náà wà bí láti wá gba táìmù yìí o ṣẹ́gun ló wá sọ́dọ̀ mi ló sọ fún mi pé ara màmá wa ò yá òun dẹ̀ pé aago yín pé aago yín pé aago yín ẹ ẹ̀ gbá aago bọ̀dá mi kí ló dé. dadi mo pè yín more than ten times ẹ pí ìkọ yín dókítà dẹ̀ ní táwọn ò bá gbọ́ voice yín páwọn lè treat màmá. voice tèmi jẹ́ gẹ́gẹ́ bí oògùn àbí báwo ó paago mi more than ten times ṣéèyàn ò lè gbé fi aago sínú mọ́tò àbí kó kó kó gbàgbé ẹ̀ kó máa ṣàjẹ́ níbì kan o ò lè wá bí information yẹn ṣe máa dọ́dọ̀ mi ṣé yẹn ló wá jẹ́ kó pé mọ̀lẹ́bí tó ń kó gbogbo mọ̀lẹ́bí bọ̀ lọ́dọ̀ mi nítorí nítorí pé o pe aago mi. dádì ó tó torí. iye ọkọ mi ẹ má bínú but ìgbà tọ́rọ̀ ti rí bẹ́ẹ̀ yẹn ẹ bá ti pè mí ọkẹ wá bá mi màá dẹ̀ tẹ̀lé yín lọ màá lọ wo màmá ẹ má bínú. tẹ ẹ má dá wọn kíní burúkú yìí lóhùn jàre ah, ah. fọ́máàtì làwọn eléyìí múlẹ̀ fún wa bí ah. ẹ fọ́máàtì làwọn múlẹ̀ ẹ ọlá ìyá sòtútù ẹ ìyá sọfìkì ìyá gbóná ìyá sickness arúgbó lásán wọn á máa lo fọ́máàtì máa gbowó lọ́wọ́ mi ẹ ìyá tó ti ṣàárẹ̀ àbí. bọ̀dá mi sọ̀rọ̀ lẹ́ ń sọ nígboro ẹnu yìí inú ilé ń bíbá yín ni kẹ́ ti máa sọ eléyìí tẹ́ ń sọ yìí o ẹ má jẹ́ káwọn ará àtàbá yín gbọ́ nǹkan tẹ́ ń sọ jáde lẹ́nu yìí o. ṣé mo pé ìyá yìí nìkan náà nìyá ta ní. àlókè mi lẹ́yìn ìyá yìí lẹ́yìn ìyá yìí ọlọ́run ló tún kù kí ló dé ìyá yìí ògùdọ̀ kú ọ̀bọ̀dá mi. èèlò dẹ̀ ni dókítà ní dààmú wa. dadi three hundred and fifty thousand ni dókítà ní ká deposit káwọn tó lè tọ́jú màmá rárá. irun ẹbí sako bay three hundred and fifty thousand ni dókítà ní kẹ́ mú wá lórí pé ìyá àgbà ṣe àárẹ̀ ẹ àgbàlagbà ń ṣe àárẹ̀ wọ́n ní kẹ́ lọ mú three hundred and fifty thousand naira wá tí àwọn bá fẹ́ bíìdì odindi èèyàn gan ẹ ìyá máa wọ two million hmm. oníranù ẹ wo fúnra mi ni máa lọ rí dókítà tí máa kówó fún iye tó bá fẹ́ gbà àjọ dúnàdúrà tèmi kó owó lẹ́yìn tí ní burúkú yìí lọ́wọ́ mò ń bọ̀. gbọ́dọ̀ ṣẹ́gun ẹ̀yìn mi gángan lẹ̀ bá ti pè ọ̀kẹ́ tí wàá bà mí má ti lọ èmi ò gbọ́ ni ká ní mo gbọ́ ni má lọ́wọ́ rárá. Fẹ́mi ó pọ́ nìkan mo kàn ń imagine ọmọ tó ń sọ èyí ọ̀rẹ́ Bùsáyọ̀ ìyàwó ẹ̀ nìyà bọ̀ mo wá wò pé ṣó yẹ kó possible ṣá because Bùsáyọ̀ ìyàwó ẹ̀ yìí ó jọ ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó dẹ̀ jẹ́ wípé ọjọ́ wedding gan wọ́n jọ ń ṣe kòrókẹ́rẹ́ ni so wọ́n á imagine pé ah how possible tó wá jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀ ló wá decide láti tún ni o fẹ́ máa tẹ̀lé kàtí àwa àzúmi pé ọmọ yẹn gangan eh, ẹ̀bùn Bùsáyọ̀ ó ṣẹ̀ so mi believe pé ó yẹ kó jẹun because tá a bá ń jáde àìmọye ọmọ ló máa ń pè ẹ́ ló máa ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ló máa ń fojú tẹ̀ ẹ́ ah, bọ̀ mo á imagine pé kò yẹ kó jó wọn ni. ọ̀rẹ́ ibi tí ìwọ ń gbà wo ọ̀rọ̀ yìí ó yàtọ̀ kan tó kọjú sí ẹ̀yìn ló kọ sí mi tó bá ti ń sọ̀rọ̀ ìfẹ́ love is a mystery kò síbi téèyàn ti lè pàdé ìfẹ́ ẹ̀yìn ń bì lè máa ń mọ̀rọ̀ fẹ́ le koko apá báyìí ló gbọ́dọ̀ ti bá jáde èèyàn báyìí ló gbọ́dọ̀ nífẹ̀ẹ́ yàn àgbàlagbà méjì tó bá ríra wọn tó bá láìka ara wọn they can start love relationship so èyí tí wọ́n sọ yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀ èmi tó ń wọ ọ̀dọ̀ mi nìkún wà ní bá yóò mọ̀ I know what is best for me ọpọlọ tó ń wò yìí mò ń lò dáadáa ó ti yẹ ọ̀dọ̀ oye aláàbí. hello o ti wà lárànd ẹ wọlé máa wọlé máa bọ ibi tí wọ́n wà náà ni ló good good ọ̀rá rí mi tí wọ́n ṣe wọlé ẹ ṣe gan thank you ọ̀rẹ́ ọmọ tá à ń sọ yẹn ló dé a máa continue ọ̀rọ̀ wa later ẹ máa fẹ́ kó excuse wa tọ́rọ ọmọ yẹn máa ń tijú ó ti yẹ jọ ó ṣe sọ later. bọ̀ fẹ́mi ẹnu ọjọ́ mẹ́ta tó dé láti lóyìnbó yìí wáyé ti change you? bóyá style tẹ̀lé ń lò lóyìnbó tó ti ń bọ̀ ni. òun àbí thank you for the honour. Yeah, Um, water. Ah, no, ah, bad wá. Ah, ah, ó sọ pé omi ìwọ náà dẹ̀ sáré lọ. Jọ ó ṣe wájú omi nìkan ní ìwọ fẹ́ mi. appetite. Oh, Okay, ọtí ńkọ́ anyone on me always use you. I uh, care for pepper soup chicken. Okay, help me not. Alright. Ó eh, ṣe gan. Ẹ òpin ní Ṣọlá ló sọ fún mi ó ṣe ló ṣe ọ̀nà. Sí. Ọ̀rọ̀ tí mo pè ẹ́ fún ó wà kò tún sí and um, ilé ayé yìí we only evolve, evolved. You understand? Life is about choices. Tó bá wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta pẹ̀lú ẹni tí mo pè ní ìyàwó. Hmm, now, lọ́kàdé jẹ́ sọ̀rọ̀. Tí o bá ń ṣe pọ́lọpọ́ irú wọ̀ pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó gbé, èmi máa gbé òun sílé. Màá máa wò pé kí mo ní ìyàwó nulé ọ̀tá mi dẹ̀ ni another danger tó wà ń bẹ̀ ni pé àwa tó wá lóhùn bímọ fún mi at the end of the day gbogbo wọn yẹn tó lè má jẹ́ mi ni mo ní wọn pápá ń bá rí bẹ̀ <laughs> gbogbo àwọn nǹkan ta ló ń ṣe ó lè tún wá lead pé kí n lose life mi. now wá wò báyìí ẹni tó bá wá wá rí i pé danger yẹn rèé gbogbo nǹkan tí mo kálẹ̀ ṣe wọn kí tí mo wélé tó bá ṣẹlẹ̀ sí èèyàn kan péré ènìyàn ní life wọn now kí èèyàn kan wá wà as in kẹ́ni yẹn wá dúró nídúró pé àní kíní ìmọ̀ òfẹ́ kó ṣẹlẹ̀ sí arákùnrin kóbìnrin kan kó dúró jọ tí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ tó bá jèrè ìfẹ́ from that process tó jèrè trust from that process ṣó jayò pa. no kò jayò pa. that is why tí mo ṣe fẹ́ sọ fún ẹ pé I am in love with you and totally gbogbo ara mi àtọkàn mi ni mo fi gbà ẹ́ gbọ́ because you don't want oh fẹ́ kí nǹkan ṣe mí I am and that is what you need in a partner ẹni tó jẹ́ pé tó bá fẹ́ you feel safe secured and loved kò sí definition ìfẹ́ kọjá nǹkan tó ti ṣe sí mi yẹn òun mo ṣe fẹ́ bẹ̀ pé èdè jẹ́ ká go para o fẹ́ fi ẹ́ ṣàyà. ọgọ fẹmi ewu nǹkan tó bá ti le ju ọ̀gẹ̀dẹ̀ lọ mi lè hmm. jẹ mi ìfẹ́ wàhálà rárá gbọ́n máa sọ pẹ́pẹ́ sẹ́ǹsì pé mo gbọ́kọ̀ ọ̀rẹ́ mi ni ìfẹ́ wàhálà o. sí àwọn mẹńtálítì apá ìdí nìyẹn wájú kàtàrà ó ṣeéṣe kára wọn bíi ẹyọkà méjì ni wọn fẹ́ sọ bẹ́ẹ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ láàrin ni àti ẹ̀kọ́ ṣe pé nǹkan tó wọ́pọ̀ nínú relationships but tó bá ṣẹlẹ̀ lórí òótọ́ ó lè ṣe gbogbo báyìí fún mi kò expect kí n má ní that personal sexual attraction èèyàn tí ò fẹ́ kéèyàn kú tí ò fẹ́ kí nǹkan kan ṣèyàn ó ti ẹlẹ́ranra ni mí nà èyí tèmi wá ní sí ẹ̀ tí mo tún wá fi hàn jáde orí òótọ́ ni mo fi ń sọ torí pé tù wá ó máa padà ṣe ó máa padà gbé pọ̀ má bínú pé mi ò mi ò ronú lọbẹ̀ láti ilẹ̀ mi ìwà sọ́dọ̀ ẹ̀ ìsìn ẹlẹ́dàá mi ẹlẹ́dàá ìyá mi àwọn tó jẹ́ pé wọ́n ní ayé àwọn tó jẹ́ pé they make things happen tó ń fẹ́ kí n kú dànù tó ń fẹ́ kí ilé ayé mi waste wọ́n ti direct gbogbo ìfun àtẹ̀dọ̀ mi àtọpọ́lọ́ mi sọ́dọ̀ ẹ̀ wọ́n disappoint wa. I'm scared. àní kò má scared àwọn ayé wà lẹ́yìn wa àwọn tó ní ìfẹ́ gangan wọ́n wà lẹ́yìn wa èmi lèmi kàn láti approach ẹni tí ìfẹ́ má má má disappoint rẹ̀. ok ẹ fún mi two weeks ó dín ọ̀sẹ̀ méjì tó fẹ́ gbọ́ èrò kéèrò èrò gbàbẹ̀ wọlé ó lè gbàbẹ̀ máa sá fún mi ọkọ ẹ̀ gangan rẹ̀ tí kádàrá ni destiny can never be changed you know what. ọ̀rọ̀ yìí wá ta kókó ẹ̀dá kùn ó máa gbọ̀ngàn láàrọ̀ ló lẹ́mìí ọlọ́gbọ́n ni ó ṣòro ọlọ́gbọ́n ọlọ́mọ ọmọ ni ó ṣòro ọlọ́mọràn àwọn ará wọn ni ó ṣòro ara wọn. kí ló lè ṣẹlẹ̀ kí ló lè fà ọjọ́ wo la ṣe wedding tán not up to two three days ọkọ̀ kẹrù òkúrò ònulé ìyàwó tó ẹsẹ̀ fẹ́ kí ni ẹ bá ṣe tó máa mú ẹ kẹrù kúrò nílé tó máa lóòṣe mọ́ you didn't even think about our stress the stress that we gone through during the wedding even before the wedding that, that, that's too bad àdéhùnpé ẹ à ń bẹ sọ kí ló ṣẹlẹ̀ ọkàn òun wàá yí wa sọ́tún wàá yí wa sósì kí ló dé kí ló ṣẹlẹ̀ sọ fún wa náà. honestly eh, o disappoint wa gan because bá ṣe package wedding yẹn ó wà very very standard gan kò yẹ kó jẹ́ wedding yẹn ló máa rí bẹ́ẹ̀ and moreover obìnrin lèmi náà tó bá mọ bí ìyàwó ẹ̀ ṣe máa ń pè mí honestly mo feel fún ó máa ń pè mí gan á ní ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ bá mi bá sọ̀rọ̀ mi ò understand ọkọ mi o nǹkan iná lè lè bá sọ̀rọ̀ mi ò mọ nǹkan tá a fẹ́ bẹ̀ will you tell us what is going on. èmi ò tiẹ̀ mọ ẹgbọ́n pè wọ́n náà ó pè mí. ẹyin um, guys tí n bá sọ pé ọ̀rọ̀ ṣe ń try láti sọ kò yé mi rọ́ ni mo pa mo appreciate concern yìí nǹkan tí a jọ wà fúnra wa fún nìyẹn mo mú fẹ́ kẹ́ understand kankan pé the concept of marriage àwọn kan mi wà bẹ́ẹ̀ pé tó bá ṣẹlẹ̀ nínú ìgbéyàwó ó máa ó máa kọyàn lóminú débi pé i'm sorry mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ i don't mean to insult you guys pẹ̀lú tó bá ṣẹlẹ̀ kò ń ṣe nǹkan tí ọ̀rẹ́ lè dá sí maybe at the initial stage so èmi tí mo gbé ìgbésẹ̀ tí mo gbé tí mo dẹ̀ dákẹ́ pẹ̀lú ẹ̀ mo fẹ́ kẹ́ fún mi ní that benefit of the doubt but ẹ kàn ní lọ́kàn pé I am not being stupid and I am not acting stupid it's just the right decision and right step for now so ti yẹn as time goes on ẹ máa padà gbọ́ náà ni torí pé ọ̀rọ̀ tá a fẹ́ gbà bá gbọ́ babaláwo ló ṣì máa padà parí but for now. you know me very well ọ̀rẹ́ wọn ṣé ọ̀rẹ́ ọdún kan ọdún mẹ́rin ọdún mẹ́wàá. orí ló ṣì gbà wá lẹ́nu. o ò lè sọ pé o kárò ẹ̀ mọ́ mi lọ́wọ́ rí. and you you know me that i'm a very straightforward person. mi ò dẹ̀ kí n ṣe báyìí báyìí but ẹ gbà mí bí lè ṣe wá. please i will i will appreciate and i want you to do something fast because ṣé mo pa àwọn obìnrin ó ní wèé tí ọkùnrin lè fi bá wa wí mọ́ because tó bá ti ash on horse jù ó máa dàbí pé ayé fẹ́ parẹ́ mọ́ wa lójú mi just take it easy mi ò lè endure please take it easy. ọ̀rọ̀ tí o ṣe gbọ́ uh, sétí ọ̀rọ̀ uh, tí o ṣe gbọ́ lẹ́pì rẹ̀ sẹ́dá ni o kò sí wàhálà ìyá rẹ̀ kò sí wọn appreciate you lọ ọ̀hún pé kí n kàn ṣiṣẹ́ bẹ́ẹ̀ pọ̀ láwọn ni tó sígbà tẹ́ fi mọ̀ ìdá mọ́ làwọn kọ́rẹ́ǹsì kò sígbà tẹ́ ìṣẹ̀lẹ̀ fún náà ìjọba ọ̀nà àjọ sọ́ọ̀tù. ẹjọ́ náà ó dẹ̀ ní wá bá òun bẹ̀yìn èmi lè pé ká bẹ̀yìn because akókó ń ṣe ọlọ́run náà ó dẹ̀ ń dáríjì wá ẹjọ́ bá wa dáríjì ẹjọ́. ẹjọ́ torí ọlọ́run ẹ má bínú sí ọ̀rẹ́ wa tí kò bá kúkú ṣẹ̀yìn ẹ̀ lè kẹ́rù kẹ́kọ̀ọ́ kúrò ńlé anything tí ò bá ṣe ẹjọ́ ẹ má bínú sí ẹjọ́. Um, ẹ ṣé gan mo appreciate effort yín ṣùgbọ́n nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ kí ni ọ̀rẹ́ yín sọ pé òun ṣe gangan tí mo fi kẹ́rù kúrò nílé àbí ẹ sọ̀rọ̀ débẹ̀ náà kò ṣàlàyé nǹkan kan fún wa. kò sọ kò sọ. kò sọ fún yín. kò sọ. ok mo kọ jí láàárọ̀ ọjọ́ kan láì ṣẹ̀mí mo dẹ̀ kọ̀ kẹ́rù mo dẹ̀ ń lọ. no no ẹ jẹ́ ká jọ obìnrin lẹ́yìn náà and we are all human beings. Àyìnkẹ́ ṣe rí nǹkan tí mo sọ. Musa yóò ń kó wa nìyẹn àbí ó kàn máa dédé ní ká bá òun bẹ̀bẹ̀ kó dé ní sọ pàtó nǹkan tó ń ṣe láì ṣe bébè ah, ah, ah, ṣe bá ní ká wá bẹ̀yàn ni ìwọ tún dákun wọn máa ṣe bẹ́yẹn náà ọ̀rẹ́ la pera wa náà oh. ẹ gbọdọ fún mi ẹ̀yin náà la ṣe máa bẹ̀. okay now now see ẹ wo bí ẹ ní láti wà factual èmi máa ń like kéèyàn wà honest ní gbogbo nǹkan tó bá ń ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ́nsìn mo ní mental problem. mo kò kẹ́rù mi mo kó kúrò lé. Ah, no no no bẹ́ẹ̀ ṣe ń sọ ni pé èmi orí mi kò dàrú mo kàn ń kẹ́rù lọ gbùrù mo kàn abandon responsibility mi. kò ṣe pé ó ṣẹ̀ mí nǹkan kò ń ṣẹlẹ̀ àbí ẹ bára yín sọ tí mo dẹ̀ mọ̀ obìnrin obìnrin tá mọ̀ ẹ ní sọ̀rọ̀ débẹ̀ ẹ̀yin kọ́ wò pé empty lẹ́kọ̀ọ́ wa bẹ̀bẹ̀ lé lórí àbí tẹ́ bá ti ṣe láti sọ. So nǹkan tẹ́ mọ̀ ọ̀tún òun fúnra ẹ̀ bá ti ṣetán láti sọ fún yín pé ẹ̀yin ọ̀rẹ́ mi o nǹkan báyìí pàtó òun ni mo ṣe fún ọkọ mi tẹ́ bá ti wá fi ti ara yín bọ ẹ wá mọ̀ bóyá ó yẹ kẹ́ wá bẹ̀bẹ̀ èyí tínú mi kọ́ ṣáàdùn sí ni wípé kò ẹ́fà sọ pé mo nà òun àbó sọ kò sọ pé mo ṣàṣemáṣe kò sọ pé mi ni mo jẹ̀bi ẹ sọ òun kọ ní orí mi kàn yí ọkọ̀ gbórúkọ bẹ́ẹ̀ kí ọkọ̀ tún dalé yẹn rú òyì. ẹ̀gbọ́nlé. ó sọ pé ọmọ ibi tó ti ń ta àwọn màálù tó ń ta dáadáa. ọmọ ibi tó ti ń ta malu tó pọ̀. àwọn màálù tó yẹ pé tó bá wà lórí ìdúró wọn ní kìmí. àwọn màálù yẹn tóbi jura wọn lọ kékeré wà ńlá wà bí ẹ bá ti fẹ́ sí nìsa. ara ẹni ò yá ṣé bá sọ pé mo ní ìdí màálù ṣé mò ń sọ pé àwọn kan tó kéré ṣé màálù kékeré tọ́ sí èmi láti fi ṣòkú mọ́dà mi ibi tó ti ń ta màálù tí tẹ́yìn ẹ̀ gbagbá tí ìwé ẹ̀ bá fẹ́ gbòde sọ́bọ̀ tó sun kéji di. ni àwọn kan wà lóòótọ́ sà tó yẹ pé ìwò wọn níwò gàgàrà ẹ̀yìn wọn tún tóbi tán tẹ́yìn wọn gbagbá táyé pàwọn yẹn ni sà ó wù àmọ̀dẹ̀mọ̀ fi tán ń ta sà. ẹ <laughs> ẹ ó máa bá mi gẹ̀ẹ́tì wọn bàbá mi gẹ̀ẹ́tì bóyá bíi mẹ́fà mẹ́fà bíi márùn I think five is okay. ẹ̀rọ mi náà ò ẹlẹ́rọ mi ni èyí tẹ́ bá ti sọ náà nìyà. márùn ti wà òkè. màálù márùn. tó gbagbá tí gbogbo ẹ tó sunké dáadáa. ìgbà tẹ́ bá ti ní ká lọ rà ọwọ́ ilé kù sísà. ẹ ṣàmọ price range wọn. ẹ jẹ́ kí n pe àwọn fúlàní tó súnmọ́ mi kí n bèrè lọ́wọ́ pé báwo ni price màálù tí ó tóbi tẹ́yìn ẹ̀ gbagbá tó níké lẹ́yìn tó dẹ̀ níwò gàgàrà ẹ jẹ́ kí n pe àwọn fúlàní yẹn ohun tó bá sọ màá lè fún yín ní feedback sir tó bá máa di ọ̀la máa sọ fún dẹ́bà kí wọ́n pẹ̀lú ẹ̀ ẹ lọ kó wọn wá. ọjà rẹ sà. ọjọ gbọ́. ìsà. ok. padà padà sà. ra ìsà. àìdíà ìlú dé ní ìlú àfẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣe yìí kí lè fẹ́ kọ́ wọn àbúrò yìí máa sọ ẹ ń sọ yí pé màálù márùn màálù márùn tán ìgbà tí màmá wà láyé ẹ tọ́jú wọn wọn ní kẹ́ mú wá kán sọ́wọ́ hospital Eh, down. Eh, down. wọn lóhùn kí lẹ fẹ́ kó wọn àbúrò yìí máa sọ ìwà ní màálù márùn ó tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń péjọ wo òkú ni bẹ́ẹ̀ náà là ń péjọ wo aláìsàn ni òkú bá má ti pọ̀ ẹ kò dáa mi láìkẹ́ o mi láìkẹ́. kí ló dé tó o lálù sẹ́yìn ẹ àbẹ̀wò ní gbogbo ilé ètò bíṣẹ̀ wa tó tó pọ̀ sí i ṣé táwọn àlejò bá dé kán má jẹun wọn béèrè ní o mo mọ orí èèyàn tí mo jẹ́ láwùjọ ó mọ pé lérò ní so tán bá wá dé kán máa fi ṣíbí lu ìṣíbí kán kó má sóúnjẹ lórí tíkùn mọ́dà mi tó kú òkú màálù ni màmá fúnra wọn mọ̀ tán bá rí nǹkan tí mo ṣe lẹ́yìn wọn àwọn gan máa jó dọ́dọ̀ lọ́wọ́. àwa èèyàn yìí o lẹ́ mo ti wù ẹ́ náà ti àárín compound lẹ́nu bíi jọ́ mẹ́ta yìí ṣùgbọ́n mi ò mọ mi ò wọnú ilé yín rí for the first time pẹ̀tẹ́ bá a ní reason tó mú wọlé ilé ẹ mi lè wọlé wa because mi ti bíyè náà ti bí ọdún bí ọdún ọ̀sẹ̀ mi làwọn ti bíyè lọ́wọ́ ẹ where is your husband wà á ní ọkọ ẹ lọ buṣẹ́ ẹ ó lọ buṣẹ́ ó lọ buṣẹ́ oṣù kìíní oṣù kejì ó fi gbóṣù mẹ́rin bẹ́ẹ̀ oṣù karùn-ún oṣù kẹfà àwọn tó mú èdè ti mú pánẹ́rà kò mí ní owó wọn bí a bá ti lo odidi odidi oṣù mẹ́fà à ń mú half year kò mí wọ́n gba half year lọ́dún di ending of the December wọ́n tó gba half year. bẹ́ẹ̀ oṣù mẹ́fà tó ti wà báyìí mi ò rí nǹkan kan gbà jọ kí ló ń ṣẹlẹ̀ mo ní ìdí owó mi ni mo fẹ́ gbà òun jẹ́ kí òun tó jẹ́ kí n wọnú ilé wọn wá nìyẹn for the first time. Um, bàbá ẹjọ́ torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ yín ẹ má bínú sí mi um, ẹ ṣàmọ̀ pé àwa náà kì í jẹ yín lówó lẹ́yìn àmọ́ ọkọ mi tí ò sínlé òun ló fà á ẹ jọ̀ọ́ ẹ kàn fún mi nígbà díẹ̀ sẹ̀ má sanwó yín fún yín jọ tó rọ lọ ẹ jọ̀ọ́. <laughs> èmi gan mọ̀ bá ẹ ṣe é ní ọ ṣé orí náà ti jọ ìmọ̀ tí ń wù ẹ́ ọlọ́run dẹ̀ mú o jẹ́ obìnrin tó jẹ́ pé ó ní ìwà tútù wọn náà wò ọkọ ẹ ju ìyálẹ̀ náà ti bí odidi oṣù bíi mẹ́fà èyí ti ẹ̀ gbé yín wò ẹ́ ló mọ̀ bí wọ́n lọ́ mú ẹwà kó ẹ́ ọlọ́run olódùmarè ń gbọ́ mo ká inú ẹ débi tí èèyàn ń ká inú obìnrin dé bíkọ́sì nínú òtútù pẹ̀lú bójú ṣe ń rọ̀ wà tó àtàn màá tó dẹ́yẹ kùlé wọn màá tó ka gbọ́ èsì á tó ka kí lálálálálálá ní òtútù èdè ká mú ìyẹn èmi tó jẹ́ gẹ́ ẹ́. Ah, eh. ẹ wo bàbá kí ni wọn fẹ́ ṣe bí iṣẹ́ àmì para mi ah, mo mú mọ́ra náà ni. wíwé ah. mú mọ́ra yìí obìnrin yìí ebi gájú ewu yìí wọlé ka omi náà ti bẹ́ẹ̀ fi bóyá ọlọ́run mi ìgbò mẹ́ẹ̀dàgbà mọ́ lábẹ́ o. Hmm mo kà fẹ́ mú kíní kan mo wá bá ẹ pé kémi àti ẹ dáka ṣe ṣó ti yẹ mo fẹ́ dèmi àti ẹ dáka ṣe kòrò kẹrẹ èmi àti ẹ dáka ṣe yọ bá ti fò ẹnu ilé ẹ náà gbóbi mẹ́wàá bá ti ṣílẹ̀kùn kan ẹ̀ẹ̀kan mọ́kàn yìí omi ra wo èékàn lẹ́ẹ̀mẹ́ta máa yìí gbọ́ bá gbọ́ ẹ̀ẹ̀mẹ́ta gbàgbà yéé ṣe mi o pẹ̀lú bá ti gbọ́ gbàn ẹ̀ẹ̀kan àmọ́ fi èmi ara ṣílẹ̀kùn ní kí wọlé èmi àti àṣẹyọ́ ẹtú ẹ̀dọ̀ jáde kọ́ṣọ́ mo tún yọ kọ́ṣọ́ jáde wọ́n mo fẹ́ mú àsìkò yìí dín ẹ̀ tó bá gbà kò mí ká ló lé mi lọ ifun nígbà bá a bẹ̀ sí ká tọ́jú ẹ̀ tọ́tọ́kọ ẹ bá a pè ẹ́ wọ́n mo ṣèpè búkúbúkú sọ mi ògùn lákàyè àpábá yìí ẹ̀ ló bá tó pè ẹ́ máa mú lé mi kó ẹnu ká ló lọ ọdún méjì mi ta ká ló lọ èmi ò ní lé mi èyí ń sọ ni mi jẹ́ níbọ̀dì mi gbèsè níbi mi kọ́ lé mi mo mọ owó mi kọ́ rèé so ti yẹ bẹ́ẹ̀ yẹn ló bá ti cooperate pẹ̀lú mi. bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú o tí mo bá get yín right ẹ fẹ́ kémi àti yín kájọ máa fẹ́ra wa. mo ah, ti mẹ́rin pé dédé díẹ̀ ju wẹ́ẹ̀mù ẹnu wẹ́ẹ̀nu wẹ́ẹ̀nu wíńdò bá ló ẹ̀rọ abẹ́ ẹ̀ yọ ọ́ odò àrídàkàṣẹ yọ ìwọ náà kò ti máa wéé ẹni ló bá ti ti máa wéé òun é mùwé. mo respect yín kìí lọ́nà tí o bá ń ṣe respect tí mo ní fún yín àti àgbàlagbà tẹ́ ẹ jẹ́ ni ó yẹ kí n wọ yín lẹ̀ tuntun báwo lẹ ṣe láti bo síbo báwo lẹ ṣe máa ní kí irú yín àánú ah, nùnú mi ò fẹ́ ẹjọ́ torí ọlọ ẹ má tún ẹ fà wàá bá mi sọ irú ọ̀rọ̀ ìdọ̀tí mọ́ ẹjọ́ torí ọlọ. ilé sí i ó yẹ kí mo ná ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ láàrin èmi àti ẹ èdè ni ó ṣe bá lọọdún ní. ẹ wo bàbá ẹ wá máa lọ. lè ka lọ àbí. Mm, ẹ wá mo fi bẹ́ẹ̀ wo máa wé èmi ní ìmọ̀ àfi wé mọ̀ wé ṣùgbọ́n wo ti gíyàn mi bí mo wá mú àsìkò igi yẹn ṣe ti yẹ ẹbẹ yẹn ti wákàtí ọ̀wẹ́ lọ mo mú ọ̀sẹ̀ fẹ̀ péréko ẹ nígbà dé next week. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mojú abẹ́wò mi ju àwọn ojú ẹ sókè tó ń wò mí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bí o ti mú omi kò ní ní ọ̀sẹ̀ kan tó wà nílẹ̀ yìí wọ́n máa fún yẹn tó Princess Adébísí Ògúnnúgà ìyá Èkó ló tún ní kàfé yìí kọ́ mọ́. nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi ń ni pé ẹ ń travel lọ sí Abuja ẹ dẹ̀ máa lo a week plus ṣé ẹ mọ̀ yìí pé one week plus yẹn ó ti pẹ́ jù. ṣé mi ò sọ pé pé general conference la fẹ́ lọ ṣe people are coming from different states kò fẹ́ kọ́ bẹ́wò mi mọ́ títí wọn àbí. irọ́ o tó bá ti jẹ́ owó owó ló bá dé. mo yàn dákẹ́ náà. ojú owó. èmi ò jòwó èmi ò jòdì òwúrò mo ṣe máa máa jó ojú kẹ mi ìró kankan mo kàn wo ni pé ó ti pẹ́ jù ni. anyway ọmọ nǹkan tó máa ṣe fèmí. Ah, bá mi wá wọn bá aṣọ díẹ̀ tí bàbá kó dání kò tí bá ń páàkì ẹ̀ first thing láàárọ̀ la efele ọlọ́dẹ ọlọ́dẹ nìyẹn. ẹ jẹ́ lọ bá yín sọ ọ̀sẹ̀ ọmọ ṣọ́ọ̀ ẹ ṣáà máa pẹ́ o. ẹ má fi bí kò tí jẹ́ ọmọ kí n máa wà lẹ́gbẹ̀ẹ́ kí n máa wà lẹ́gbẹ̀ẹ́ ṣáà lọ bá mi ṣàtọ́. Rose ó lè jẹ́ lójú wípé bàbá kan yẹn sọ́lá bàbá Túndé ọkọ ti tèmi lórí ní òtẹ́ẹ̀lì yín ló lọ́ọ̀jì sí òtẹ́ẹ̀lì yín láti jẹ̀ta ọkọ tèmi tó sọ fún èmi nílé pé òun àtọ̀wọn ọ̀rẹ́ òun ọ̀wọ́n ń ṣe nǹkan kan níbì kan ó dẹ̀dà lójú rose. mọ́mì ṣé màá dọ́kọ yín mọ̀ tì ní alọ́kọ yín ni mo rí nínú òtẹ́ẹ̀lì àti àti jẹ́ta ni wọ́n ti wà lóòtẹ́ wa kódà ọ̀rẹ́ mi ló check wọn in ó dá mi lójú mú wọn kọ yín hmm. tẹ bá lọ báyìí báyìí báyìí ẹ lọ báyìí báyìí báyìí báyìí ẹ máa bá wọn bẹ àwọn méjèèjì wọ́n sì wà ń bẹ̀. ó wà ń bẹ̀. Ah. Bàbá jẹjẹ sojú ọmọ bẹ̀rẹ̀ jẹ òkú rẹ̀. Àà bẹ̀rẹ̀ ní ìgbìmọ̀ àti bẹ̀rẹ̀ mo gbogbo mo sọ kọkọ fún yín mo fi ọlọ́pàá pè yín lójúmọ́ mo wá dọ́mọ lé mi rose mo ṣe wà máa lọ màá wù lọ màá wù tábà lọ bẹ́ẹ̀ tó fún máa bá mo ti gbọ́ mo ṣe mo ṣe bẹ́ẹ̀ máa lọ mo ṣe má gbàgbé bàbá tún ní èmi mo kídìdì wọn ẹjọ má bínú pé mo pè yín síta o tí ẹ díẹ̀ bá nídìí ẹ obìnrin ẹ jẹ kú mọ́lú ṣùgbọ́n mo jọ mo fẹ́ bẹ̀ yín ní iṣẹ́ kan ẹ jọ o tí ọkọ wọn bá ti dé náà ti wú iṣẹ́ ó lè ṣeéṣe kí n máa kí ti wà ní other house mi mo lè má yí lí ẹ jọ bá mi pè ọkọ wọn anything tó máa fẹ́ ká ṣe ní wúlí mi fẹ́ dẹ́ ká pe woman ní bẹ́ẹ̀ a máa ká pe woman ní sí anything ní wúlí mi mọ́ láti wákàtí ọ̀wọ́ yìí lọ mí ṣe é o ẹjọ́ torí tọ́lọ́run èmi ò ní orí mi mo jù ṣẹ́jú ìyàdí ìkọ́ orí mi àwo ń ta lọ́ọ̀k mo mọ millions mo ṣe ń ta lọ́ọ̀kì mi ju orí ẹ bẹ́ẹ̀ àwo orí Ṣàngó à ń wò ó ó ní owó yìí mú ná ẹnìkan ilé wákà fi ro wákà gé ro wákà gapá ní ulí mi ro ká ha èyí jọ ro ká ṣe bẹ́ẹ̀ ní ulí yìí mo mọ owó mi kọ́. ẹ wá bàbá ẹ ní sùúrù kí ni nǹkan tí wọn ò bá ṣe fún yín ẹ kàn ṣàdédé pọ̀n pé àwa ìyàwó jọ lẹ́yìn ìgbà tẹ́ mọ̀ pé àwọn ọkọ wa ti lọ síbi iṣẹ́ ká má bàa sọ̀rọ̀ mọ́ ká má ta sí mọ́ nínú compound kò proper bẹ́ẹ̀ tó rà complain wọn fún yín pé wọ́n ṣẹ̀ wá. ok mo máa fi ìwọ mo máa fi ọkọ ẹdì náà sì sí mi mi máa mú létò kó ẹ jọ mo fẹ́ bẹ́ẹ̀ mọ stand as a lawyer kò wúmọ ní sóyè bẹ́ẹ̀ mọ stand as a lawyer sóyè. bàbá tó yẹ pé wúmọ yìí tó yẹ kó ń ṣe nǹkan kan fún yín tó dùn yín àbọ̀nṣẹ́yìn ẹ sọ fún wa a máa bá wọn bẹ̀bẹ̀ eléyìí tẹ́ máa fi sọ pé wọn kì í ṣe tẹ́nàǹtì mọ́. ṣé màá kémi ò ta sí ọkọ tiwọn because bó ṣe wú ilé ẹ bó ṣe ga ẹ ẹyẹ ọní tí adìẹ bá ń pa ogún tó bá pa ọgbọ̀n olówó rẹ ò ní gbé lọ sọ́jà pé òun fẹ́ lára tọ́ ó ní owó ọdún ju ọdún kan ti jẹ mí bẹ́ẹ̀ dẹ́ sango ọkọ ẹ ló di gba onínú wọ̀ mí ọkọ ẹ ló gba olé mi ò mọ̀ mí rí from nowhere ọkọ ẹ àgọ́ àìkọ́tà àìdọ́tì àìṣerun dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ọkọ̀ àbádùn ẹ̀ sí ulí àwọn kan gan àtúntò àbá fi igbá kan àwọn kan fi àfẹ́ ká sí gbá ìyẹn ẹ̀gàpá ẹ̀gàpá ìyẹn di àbádùn ẹ̀ sí ulí èdè sí yóò kàn pẹ̀lú ẹ̀ ló sá kẹ́wù èdè kókó lè tèmi ó tẹ́ díẹ̀ bá gbọ́ di kí yẹn o tó tó bá kó ẹwù ẹ kúrò ní ulí mi ọlọ́run lódùmọ̀ yẹn gbọ́ àwọn bọ́ìsì mi mo jẹ́ ìwọ̀n tí wọ́n bá kó gbajúmọ̀ ìjìbò ẹ gbògà gbògà wọ́n ní gbọ̀dá kẹ́wù ẹ sí ulí mi. Ah, ẹ wo bàbá ó tó kí ló dé tẹkọ tí ẹ ń jábọ́ tẹ ń jábọ́ tẹ ń jábọ́ ẹni àtẹ rẹ ni eyín látàárọ̀ kí ló ṣẹlẹ̀ kí lẹ kọgọ kí lẹ ní. wùlí èyí o. wùlí rẹ bí ilẹ̀ àgọ́ adìyẹ kí lẹ ní kọtẹ ní kí wàá sí àyìndé máa kí láàárọ̀ láàárọ̀ kí ló ṣẹlẹ̀. owó ọmọ máa gọ o tó bá yẹ pé owó máa gọ ní ṣẹyẹ kó tiẹ̀ yà sẹ́nu ọ̀nà ọ̀dọ́ yín rárá ni. ẹ jọ jọjọ torí Ọlọ́run ẹ má fi mí o ẹ má fi mí wọ̀ ṣẹ̀ rárá o. mo mọ ẹ̀tọ́ mi o lábẹ́ òfin tí ẹ bá fẹ́ lé èèyàn kúrò nínú ilé yín ó tiẹ̀ kọ́ gbọ́dọ̀ lo oṣù mẹ́fà lọ́fẹ̀ẹ́ kó tó di ipò jáde ṣé mo ti lò yẹn nìkẹ́ tó máa ranjú fò. ní ulí yìí bà ẹ kọ́ ulí bà ẹ bí ó yẹ kí bà ẹ ó kọ́ ulí bí wọ́n fẹ́ wọ́n fẹ́ lọ́dún pépà. ẹ o ò lè wò ó ní ẹ bá wò ẹ ní ẹ bá wò ẹ rà mo ti mọ ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ máa ti wò ẹ pẹ́pẹ́pẹ́ mo ti àmọ̀ fi ó lè kúkú o máa di kú ọ̀tẹ̀ wẹ́lẹ̀ lóṣù kan ní ulí mi wà á mọ̀ fi mú wà á mọ̀ fi èmi gan mú wà á mọ̀ fi mú ti já tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa fi àwọn fi òdò bínú òdò bínú èdè bínú àwọn èyí kọ̀ sí èyí jọ tó tọrọ mi fẹ́ mi fẹ́ wà láwo kẹ́kù ẹ kúrò níbi or else go and call your husband dọ́kọ̀ ẹni wàá dùn so sad síwájú mi bẹ́ẹ̀ ni wà á mọ̀ pé mo wọ́n máa lè fi òǹdó bú òǹdó bú wọ́n kọ́ ọ̀bọ̀ mi ní ẹ̀hún wọ́n wọ́n wọ́n ló jẹ́ kó rí ibi kó gbóná mo di aṣọ ẹ. àǹtí ẹ dákẹ́ ń wo bàbá ni ẹ̀rí pé láńlọ́ọ̀dù ti bínú lọ ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀rí nǹkan kan sọ sí i kí la fẹ́ sí sọ̀rọ̀ tó wà lẹ̀ yẹ sọ̀rọ̀. ẹ ti ẹ̀ wo ẹ̀ wo àǹtí ó yẹ kẹ́ bẹ̀ wọ́n ni o kó tiẹ̀ fún yín gbà jí ẹ̀kẹ́ tó lọ. kí ni mo fẹ́ ṣe tẹ́ bá ti rágbàlagbà bíi tiwọn tó ń sin wíwá ẹ fi wọ́n lẹ̀ àwọn àrùn òde èjì ni ah. Ah, àwọn àrùn arúgbó ni wọ́n kàn máa dédé ṣe èrè lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ irú ẹ̀ ló ń ṣe bàbá láńlọ́ọ̀dù wa yìí. kémi ewo ewo ẹ jẹ́ sọ fún yín ẹ má dábàá bá olórí burúkú yẹn lóhùn o ẹni àná lára ń ta. kí ló ta wọn lára. ó ní nǹkan tó ń jò lábẹ́ aṣọ tí ò lè sọ síta. ṣe bó lórí burúkú ẹ iṣẹ́ ló ask me out. ìkọjá yẹn irú bàbá yẹn kó lóun fẹ́ máa bà nírú mi yìí. abájọ ìdílé pé mi ò gbà fún. Ah, ó yẹ ká lọ bẹ̀ ó tó bẹ̀ fún ẹ. bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ mi ṣe wà ní o pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ìdílé ni màá lo ọdún kan ní ìdílé mo tẹ̀ jẹ́rìí yín. láronú lẹ́ẹ̀mejì o wéwúwé ẹni balẹ̀ lè jẹun sí ló yẹ ká máa ń bọ̀ bàbá ṣe jẹ́ yẹn sí o lẹ́yìn àṣẹ kan wá sí i ẹ̀dá ayé ká kíyèsí ìwà ọwọ́ wa o ẹ dákun ẹ má fòfò ah! lọ àwọn àgbà fọwọ́ lẹ́rán ah! wọn kò ṣe wọn kò bí ajá sí kókó ní ọ̀rọ̀ lọ. tábà wá mi ò kà mọ́ tí ká má fẹsẹ̀ kọ́ ni ẹ̀yẹ lẹ́ni wá ò wẹ̀ dákun ẹ má jẹ́ òfò lọ. ọ̀rọ̀ yìí wá ta kókó ẹ dákun ó má gbọ̀ngàn dárò ló lẹ́ẹ̀mejì ọlọ́gbọ́n ni ó. Baba Babátúndé ìkà ni ẹ́ o aládèyàn ni ẹ́ àgbàyà ni ẹ́ aláìníròyìn ni ẹ́ ẹni ibi ni ẹ́ ọ̀dàlẹ̀ ni ẹ́ ìwọ láti jẹrin ó wá kúrò nílé wa wá sí òtẹ́ẹ̀lì ó gbé kíní burúkú yìí wá sí òtẹ́ẹ̀lì ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ìdíje yẹn ló gbé wá sí òtẹ́ẹ̀lì láti jẹrin ló ti kẹ́kọ̀ọ́ wẹ̀ ìṣíbí báyìí láti jẹrin wọlé yìí wọ́n idiot yìí alákìísà wo wàkísà tó wọ̀ bí ẹ̀wọ̀n ojú ẹ̀wọ̀n wọ́wọ́wọ́ wàkísà tó wọ̀. ìwọ wá sọ fún èmi yípa ìwọ wà ní conference meeting làbújá ṣé conference meeting àbújá ẹ̀ lélẹ́yìí ìwọ aláìlójútì àgbàyà ni ẹ. sọrí pé aláìlójútì ni wọn. èmi ò ní tìjú. ṣé ilé wa ni mo wà yìí mi ò sá fún ẹ tó àbí ṣó mọye mọ́tò tó wọ̀ kó tó débì ó mọye kìlómítà tó rìn aláìlójútì yẹn ó dẹ̀ lè pàdùnnú tèmi sórí àwọn ọmọ alálùbáríkà báyìí àwọn ọmọ táwa fi ń dura wa nínú nìyẹn kí n dẹ̀ sọ fún ẹ kọ́nfẹ́rẹ́nsì ni mo wá ṣe ń bì conference after conference òun ló dúró yìí o táwa bá ṣe conference tán ó tún ní conference àmà fi ń ta tó ń ṣe. àbújá ló wá wà yìí. àwa tá a bá ti wà nírú wéèjì báyìí àwọn nǹkan tó ń múnú wa dùn kíní tó dàbí okun ẹran yìí tí ah, ẹ̀wọ̀n bó ṣe rí bí okun ẹran. okun ẹran làwọn àgbàlagbà fẹ́ nítorí kí wọ́n máa lọ́mọ wa wọ́n máa fún wa gbẹ so lẹ́yìn ìgbà tán bá díìlì pẹ̀lú wa tán fúnra wọn náà lọ́ máa ń tú wa lẹ̀ so okun ẹran ló lè ṣe ṣé o ò gbọ́ nǹkan tó lórin sọ yìí. orin kí lolórin sọ. wọ́n ní tẹ̀yìn ìyá lọ sẹ́ńpẹ́. ṣé wò ó ní sẹ́ńpẹ́ rárá yìí. ó tiẹ̀ ti da. ó ti da. ẹ ṣe bá bẹ̀rẹ̀ sí ní tiẹ̀ mọ́lẹ̀ wàá sọ pé ojúgun ń dùn ẹ̀ ká sọ pé kò yí wàá sọ pé má dẹ̀ láàmú bí àmú ti bí wàá sọ pé gbẹnu sọ̀hún ẹ ṣé yẹn lèmi fẹ́ jókòó tì àwọn ọmọ tó yẹ pé tó bá gbé sí wa lẹ́nu àmúṣe léṣe wọ́n ṣe máa fi méjèèjì gà wá lọ́nà fún ni nǹkan tèmi fi ń ṣeré ipá tèmi nù ọlọ́run dẹ̀ ní gbayọ̀ ẹ lọ́wọ́ ẹ ọlọ́run ní gbàdúnú ẹ má bà mí nú jẹ́ o ó dẹ̀ mọ bí tá a wà yóò mọ orí èèyàn tí mo jẹ́ láwùjọ. màá wá sọ fún ẹ pé màá yẹ̀ jẹ́ ẹ ń má bẹ pàtàkì ẹ jẹ́ ìwọ ará àdúgbò ẹ wá wọ bàbá Túndé ọgbẹ ọgbẹ ọmọ ẹ wá sí òtẹ́ẹ̀lì láti fọ́ dèsì gbogbo ará àdúgbò ẹ jẹ́ ní gbogbo ìtẹ̀ wà nínú òtẹ́ẹ̀lì. dàá máìdì owó mi tí mò ń ná èmi ni mo ní ìfọ́ mi ò bá mi ṣiṣẹ́ owó mi o. lẹ́nu ẹ̀ èyíkéyìí bí ṣe owó mọ bọ́rọ̀ owó ẹ ṣe jẹ ni. owó mi jẹ bá ṣe wù mí ní ṣe lè lọ́wọ́ mi. lẹ́nu ẹ lẹ́nu ẹ lẹ́nu ẹ ìwọ yẹ jẹjẹ jẹjẹ ìwọ lọ́wọ́ ah, tó lọ. ọ̀nà ọ̀nà mú. wo èmi àtọ́kọ mi sọ̀rọ̀ wọ́n kí ni burúkú ló dúró. ẹ̀wọ́ máa ń jẹ́ jàkìjà sí máa jẹ́ pa. máa fẹ́ jẹ́ jàkìjà sí. wọ́n máa fẹ́ jẹ́ pa. ọmọ burúkú ló ṣe. má má ṣe oògùn mamọ kí má èmi ni Babátúndé wá sọ di báyìí Babátúndé tí mo mọ̀ tẹ́lẹ̀ òun kọ́ ni mo mọ̀ nísìnyí ah, Babátúndé wá ó wá sọ̀rọ̀ ẹ̀ di nǹkan mímọ̀ mi lọ́wọ́ ó wá ṣe ìtòhùn bí mo gbé gbá mi mọ̀ ń gbé bí mo gbáwo á ní mi gbé dáadáa etí ẹ̀ dúró náà ìjẹ́ òkú ogún ọdún ó máa ń ṣe àjòjì sàárè ni ah, eh, Babátúndé ah, kò rántí ìyà tí mo bá jẹ nígbà òjò nígbà ẹ̀rùn inú ẹ̀dá máa jí gan-an ni ṣe bẹ́ẹ̀ ń wọ́n. ènìyàn ló mọ bí ó fòṣùpá lẹ́yìn náà mi bẹ́ bó bá ṣe bí ta ló máa mọ̀ ọ́ àmọ́ ò lè sá fòjì kí ẹni bẹ́sàn bá dé káfọ́ ọlẹ́rán ká máa wò yẹ ó di ìgbẹ̀yìn o. tàbá wá mi ò kà mọ́ tí ká máa fẹsẹ̀ kọ́ ni. ṣe lówó gbàwẹ̀ ọ́ ah, ọ̀nà fún lọ́nà mú ṣe ń ráyé ẹ wo bí ó padà já sí má má ṣe lọ́gùn má mọ̀ ohun káyé mi má gbà nira má má ṣe lọ́gùn má mọ̀ ohun kí má fò lọ́rẹ̀ mi ṣọ̀tá mi ṣe mi gbẹ̀yàn. kàmọ́ wá mi ò kàmọ́ tí ká má fẹsẹ̀ kọ́ ni ẹ̀yẹ lẹ́nu wọ wẹ̀dá kù ẹ má jẹ òfò ẹ má jẹ òfò. mo ti kó bíi fọ́tì síbẹ̀ yìí àwọn tó ẹsẹ̀ pé ilé. àwọn eléyìí náà wọ́n ní fọ́ọ̀tì tàbí táàsì ló máa wà ní. ẹ wò ẹ má bínú títí aago márùn-ún máa parí ẹ eléyìí náà máa pé táàtì. a kì í gba obìnrin síbí àwọn ọkùnrin tó lè ṣiṣẹ́ dáadáa là ń gbà síbí so ẹni pé ìyà ń jẹ yín mo dẹ̀ rí pé problem ayé yín pọ̀ mo ní kí n gbà yín síbí ó ti yẹ yín ẹ má lẹ kí ó sú mi báyìí. ah máa parí ẹ ẹ má bínú. ẹ ó tiẹ̀ ní nǹkan tẹ̀mí lè fẹ́ bá yín sọ tẹ́lẹ̀ náà mi ò mọ̀ bóyá a kàn lè máa fọ́ra wa. ká máa ṣe kí ni. ká máa fọ́ra wa. èmi. ó ní kọ́nà kan tí máa ń lò bẹ́ẹ̀. ẹ ó fẹ́ máa gun orí èmi. ẹ gba nǹkan dàgbà báyìí ṣé wàá fẹ́ le fún yín sìn. ìwọ ẹnjìníà ah iye ò dá o ẹ̀gbin torí àtijẹ àti mu ló gbé mi débi ká lè rí ọwọ́ mú lọ sẹ́nu ẹnjìníà ìwọ yìí ó lè ó lè ó lè dáyà láti bu orí èmi. Káwá ni ó kàwá tí ká máa fẹsẹ̀ kọ́ ni. Ẹnjìníà ẹ wá fún mi lówó mi. Tẹ́fà ní kí n má ṣiṣẹ́ mọ́ ẹ fún mi lówó mi. Owó àwọn èyí tí mo ti ṣe fún ẹ ṣáà fún mi. Ẹ fún mi lówó mi ẹnjìníà. Ẹ dẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run ìkà nìyí tó dáa òbúrú ẹni tó mọ àti wáyé olórọ̀bù ló máa mọ àti padẹ̀ màá wá jẹ́wọ́ fún ipò obìnrin ni mí. Babátúndé àgbà àgbà. nice question jọ dúró lóhùn ṣíṣẹ́ mú wa. Ah, àṣà ìbáyín o ẹ má rọrùn kò ní pẹ́ rárá wàá bá mi rò ó gẹ́gẹ́ bó ṣe rò lọ́jọ́ yẹn hmm? ó máa fẹ́lẹ́ gidi gan ni. àì má wọrí màá bá yín ṣe bẹ́ẹ̀. ẹ̀fọ́ ń kọ́. ẹ̀fọ́ wà. bá mi fẹ̀fọ́ sí. oúnjẹ iná ni. ṣé kò rẹ̀ ni. ó bá yá wọn láwọn ń dáẹ́tì. jẹ́lẹ̀ ń dáẹ́tì. ẹ̀yin kọ́ ma. wọ́n lẹ́yìn ń kọ́ basendomi. mi ní appetite. má wọrí. so ò ní jẹ́ anything. ndomi wa òkè ẹ kí sáré bá yín sí i ó ní mi ní appetite ó ní indomie mi ń jẹ mi ó rùn sí mi. gbé mi lọ gbé mi ṣe kí ni o. ok ma. ẹ bọ̀kọ̀tọ̀ nǹkan ṣé o fẹ́ kọ́ mi. bọ̀kọ̀tọ̀ sí. ṣùgbọ́n bọ̀kọ̀ bí o jẹun kó kú. ẹ jọ jẹ jẹun náà yóò lè ń ṣe báyìí. ẹ tiẹ̀ wá dúró lọ yẹmi sí. tó bá jẹ́ pé àárí olóyún rí àbí àbá olóyún gbé rí a máa sọ wípé àmọ́ bó ṣe ń ṣe wọn. ah irú tiẹ̀ yìí ni mo àkọ́kọ́ rí rí o ó ti kẹ́ra jù àtìgbà tó ti lóyún báyìí ló ti ń kẹ́ra èèyàn lè fọ́ kàn ìrà ò gbọ́dọ̀ rìn ẹ́ ìsinmi ó tún ti gbóúnjẹ lẹ́nu ẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣé mò ń kẹ́ra ni mí kẹ́ra náà àtìgbà tí dókítà ti confam pé mo lóyún bá oúnjẹ kan ọ̀run sí mi bí kí n máa bì í mo wà sluggish. ẹ ó wò ó ti ẹ̀ dà eléyìí tá à ń sọ dùn èyí tá à ń bẹ ẹ sọ látijọ́ èyí tá à ń bí ẹ á fà pẹ̀lú ẹ ẹni tó rọ ẹ lóyún tó kí ẹ lóyún yìí òun dà ìgbà wo la fẹ́ mìtì ọkọ ẹ à ọkọ sọ pé wọn sílé wọn sílé nígbà wo la máa mìtì wọn náà. àbí Mr Ghost ìgbà wo la fẹ́ rí wọn. ọ̀rẹ́ mi ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá báyìí kò ń garun ọkọ mi máa dé mo ti sọ pé tó ten times ẹni sùúrù ó máa dé. jọ́dọ̀ jọ́dọ̀ tẹ̀ ní sùúrù náà ṣé títóyún yìí sìn tó máa fi bí a ní rí Mr Ghost. ṣé o pònú lélẹ̀ alóyè ọdún òye pọkọ ní ghost mọ́. ọkọ idiot ní kẹ́. ọkọ ghost. Princess Adébísí ògúnnúga ìyá èkó ló tún ní kàwéyà ìkọ̀kọ̀ bàbá wa mi ò kàwọ́ tí kò máa fi ṣe ìwọlé ẹ̀yẹ lẹ́nu wa ò wẹ̀dá kùn wẹ̀ má jẹ́ òfò lọ. bọ́ bàbá ṣe jẹ́ èso yeye èsì ò lẹ́yìn àṣẹ kan wá sí i. ẹ̀dá ayé káàkiyèsí àwọn wa o ẹ̀yẹ lẹ́ni wa o ẹ̀dá kan ẹ̀ má jòfò lọ àwọn àgbà fọ́. yọrun ojú ẹ kan. ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n ọlọ́mọ ọmọ ni yóò ṣòro ọlọ́mọ àwọn ará wọn ni yóò ṣòro ara wọn. inú ẹ̀dá májì púpọ̀ gan ni ṣe bẹ́ẹ̀ ń rí wọn. ènìyàn ló mọ̀ bí ó fòṣù pa léyà náà ní ìbẹ́ ọ́. bó bá ṣe bí ta ló máa mọ̀ àmọ́ ò lè sá fòjì jí ẹni bẹ́sàn-án bá dé. ẹyẹlé ẹyẹlé dúdú ẹyẹlé dúdú ẹyẹlé dúdú ibo ló gbà wọlé ẹni ọmọ ẹni ọmọ ẹyẹlé dúdú kẹ àti wo ẹyẹlé rè ká ló ràn wá ẹyẹlé rè báwo ló ṣe débi kò yé mi ẹyẹlé dúdú má dùn lọ má dùn lọ ó ti lọ. ọ̀rẹ́ mi lò ṣé ọ̀rọ̀ tó ń sọ yìí ṣé o kàn mọ̀ọ́mọ̀ wá fi bá mi dà ni àbò mí nìkan tó ń sọ yìí. kí ni sọ jọdúró lọhùn ṣé mo fẹ́ rí ààfin kí n pè lóyìnbó fún ẹ ni náà Bùsáyọ̀ ṣé mo lè rí ààfin kí n pè lóyìnbó fún ẹ ni mo ní mo fojú ara mi mo fi rí yẹmi sí tí ikùn ẹ ti ga tó ìpẹ́lọ́kọ ẹ tí yẹmi sí ò bá bímọ lénìí ó yẹ kó bímọ lọ́la bí ikùn ẹ ṣe ga tó. yẹmi sí ọ̀rẹ́ wa kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ mi ìgbàgbọ́ mi ìgbàgbọ́ Yẹ́misí lóyún fọkọ tèmi ẹ bọ̀ kí ló máa sọ pé òun jẹ yó àbí kí ni nǹkan tó ń déédéé dùn nínú ẹ̀ torí ó máa wá sọ pé nínú gbogbo ọkùnrin tó wà lágbàáyé òun ò rí tóun fẹ́ tó ṣe wá jẹ́ pé tèmi ló máa lóyún fún. Ah, bóyá bó ṣe yàn án nìyẹn. sórí gbogbo ẹ̀ ó sì fẹ́ jọ bí àlàkò tí ìdàbí reality lójú mi mo sì ní confirmation. ṣé ká bèrè lọ́wọ́ gọ́gùn gbà yẹn kó lè tàn mọ́lẹ̀ sí fún wa. tó bá wá jẹ́ pé lóòótọ́ ni Yẹ́misí lóyún fọ́kọ mi tó bá jẹ́ pé o mọ àwọn èèyàn ẹ̀ rí tètè ní kó lọ máa nọ́pọ̀ sílẹ̀ fún. kó lọ máa nọ́pọ̀ sí sílẹ̀. bẹ́ẹ̀ tètè kó lọ máa bá wọn sọ ọ torí kú ni o kò lẹ́rọ̀ o kò lẹ́rọ̀ o àmọ́ mi ò tí bìlíìfù bẹ́ẹ̀ ló sọ mi tí bìlíìfù. wo torí bá ṣe jẹ́ lèmi ṣe ni kí wọ́n á sọ fún ẹ yẹ́misí ó ti lóyún fọ́kọ ẹ̀ Bùsáyọ̀ tí mo rí yẹ́misí oyún ti ga tó yìí mo ní ẹ́ ṣé yẹ́misí rèé pẹ̀lú ọkọ Bùsáyọ̀ ah irọ́ mo ní láti lọ sọ fọ́ọ̀rẹ́ mi ó ti rí bẹ́ẹ̀ o. ló mọ bí bó bá ṣe bí ta ló máa mọ̀ àmọ́ ò lè sá fòjì jí ẹni bẹ́sàn bá dé. ẹ ká o ẹ ká o bóyá àwọn ọ̀dẹ̀ sí ń ni ẹ ká bí o ẹ ká o. àkàrà tó èkó afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ ẹni tó sọnù àtẹni tó ti kú lọ́jọ́ kan ni wọ́n pàdé o ẹ wo bí ọ̀rọ̀ gbé báyọ̀ o. ọ̀rẹ́ mi. ó yẹ mi náà lẹ́nu ni o mi mọ nǹkan tó gbé sínú. Yẹ́misí ṣé lóòótọ́ ni ṣé lóòótọ́ ni kò lóyún fọkọ mi. ẹ mọ̀ gbà mí kẹ́ inú fíìmù ni mo mà ti rí gbogbo àwọn nǹkan báyìí mi ìmọ̀ kó máa ń ṣẹlẹ̀ lójú ayé Yẹ́misí ṣé ó yẹ káàdì yẹn máa jẹ̀ fọ́ra wọn ṣáá ládùúrú bẹ́ẹ̀mí àti ẹ bá ṣe jọ lẹ̀kọ̀ tó bí mo wá ṣe jọ wàkọ̀ tó tájọ́ ń ṣeré papọ̀ tó wá lóyún ó farabalẹ̀ ó tẹ́lẹ̀ fọkọ mi ah, ah kò sí wàhálà wàá jẹ́ kí wọ́n sọ fún ọ sórí gbogbo ẹ̀dá tó bá ti ń ṣe nǹkan téèyàn kò ṣe rí dandan ni kójú ẹ̀ kúrò nǹkan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni jẹ́ kí wọ́n ya inú gbólóhùn fún ọ tí gbogbo abiyamọ ayé pátápátá tí wọ́n bá ń wúre tó bá ń sọre Yẹ́misí oyún inú ẹ̀ àjùlé ọ̀run ló máa ti rí àti wà tó oyún inú ẹ̀ yìí ọ̀run làlá ni. I reject it in Jesus name. Ah! àbáyé iṣẹ́ ni àbọ̀lọ́ ìbùkún ni ẹni. mo tọ́ padà ẹlẹ́dà mi kan ìṣẹ̀dá mi kan orí mi kan. wá kí ló ṣe bí. Fẹ́mi. mo bèrè lọ́wọ́ ẹ̀ kí ló ṣe bí. ẹ̀ẹ́dọ̀ ṣé wọn ṣá sórí orí ẹ̀ burú ni ṣé o ṣe pé wọ́n dórí ẹ̀ bákan lọ́nu ibi tó wà. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe bí. mo rò pórí ẹ̀ ti dàrú so torí nǹkan tó ṣe kúrò lé fún mi rẹ àbí ibi báyìí ló wá ba sí àbí ibi tó di ẹmọ rẹ̀ o wá bí èmi pé kí lèmi wá ṣe ń bí báyìí ó ń bí ìyàwó ẹ pé kí ló wá ṣe nílé àlè ṣé ò jàgòrè ṣé kí ló ń ṣe ọkùnrin tẹ bá ń jàgòrè báyìí ẹ wo wo wo kò sí wàhálà èmi ti yá ẹ ní gbólóhùn lẹ o mo ti sọ fún ọ àṣẹ ni o wọn yiri ẹwọ rárá eléyìí ò ń ṣe pé kò wọn ń dá òtí ẹ eléyìí ò ń ṣe pé bóyá tàbí ṣùgbọ́n àbí kóyá kó lọ wò wá àbí kó wọn bèrè sí i kọfọọmù ni oyún inú àdúlé ọ̀run ló ti máa bí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìbolú wà nínú constitution Nàìjíríà wípé èmi o mi ò ní right láti fún ọ̀rẹ́ ìyàwó mi lóyún. kò ní dáfẹ́ kò ní dáfẹ́ constitution lórí burúkú tó sọ kalẹ̀. àmì. Ah, ah, ọmọ yìí má máa ṣe wọn. ìyá ẹ̀ máa ṣe kí. constitution nàìjíríà. ìdọ̀rọ̀ òjòwò ah no no no no. ìyálà jẹ́ ẹ̀ máa ṣẹ̀wọ̀n gbogbo ọ̀rọ̀ tí gbogbo àwọn obìnrin mọ̀lẹ́bí gbogbo wọn máa ṣẹ̀wọ̀n. get out of my house. gbẹ́rù òṣìṣọ́ jẹ́ kébì náà wá bí ẹni ìbéèrè kan jọba mi lọ wo constitution nàìjíríà kó bá mi wò dáadáa kó wo fínífíní kó tún pé gbogbo àwọn mọ̀lẹ́bí ẹ̀ gbogbo ìfọ̀rọ̀mọ̀ àkọ́kọ́ yàrá kùjàbà bẹ́ẹ̀ kó pé gbogbo wọn kọ́tà kó bá mi wo constitution nàìjíríà yìí dáadáa pé abẹ́ ẹ̀bọ ló wà abẹ́ ẹ̀bọ ló wà àtẹ̀sẹ̀ ẹ̀bọ ló wà wípé kí ọkọ kó fún ọ̀rọ̀ ìyàwó ẹ̀ lóyún ẹ̀jọ̀ bá mi wá jáde inú constitution nàìjíríà. bàbá ṣe jẹ ìsóye èsì òyìnbó àṣẹ kan wá sí i ẹ̀dá ayé ká kíyèsí ìrànwọ́ wa ìyá dé ẹ̀ sùn ni kí lẹ̀ ń rò. mi ò sùn. ṣé o sì dé. irú ìbéèrè wo ni ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ ní ilé yìí. àjálù bíi mẹ́ta ṣubú lùyọ̀ láàrin oṣù kan iléeṣẹ́ jóná e, ilé tí mo tún ṣe ń kọ́ ó mọ iye tí mo ti ná sí náà wọ́n tún sọ pé ìyẹn náà dàwó lulẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ bẹ̀ àwọn èèyàn kú wọ́n fara pa nínú ilé àwọn four one nine àbí fraudsters àwọn náà tún dọ́gbọ́n wá gba fifteen million naira lọ́wọ́ mi. èló gan ló fẹ́ kù lákàtì nígbà tó wá ní kéésù. ẹ má rò mo gbogbo ìkó yín láìpẹ́ ọlọ́run máa padà ẹ yé ìrònú ò dáa ìrònú ń bá àkọjẹ́ láàgọ́ ara ni ẹ jọ mo bẹ̀ yín mo sọ pé mi ò sùn kí ni ìṣòro ẹ náà bí ṣe wáyé tí n bá sùn ọlọ́run má jẹ́ kí n kú kílẹ̀ tó mọ́ ah, ah, ah. ọlọ́run dẹ̀ yín jẹ́ kí n kú kúkan. àmì kò sí kú lójú yín. ṣé wọ́n wọ́n wọ́n ṣe patí ni mo lọ ṣe patí lù wá ni kí n kàn lọ ṣe bẹ́ẹ̀rì àmọ́ sí mi lásán àtìgbà tí mo ti dé ni one problem eh, to another ló ti ń ṣẹlẹ̀ sí mi ṣé wọ́n ṣe patí ni mo ta ni mo ṣe gangan ta ni mo ṣe tí ò dáríjì mi náà because I don't understand. ó kò rí bẹ́ẹ̀ ni ó máa ń rí bẹ́ẹ̀ gbà mí. ó ṣe máa rí bẹ́ẹ̀ ó ṣe jẹ́bi ló máa rí bẹ́ẹ̀ fún wáì bẹ́ẹ̀. Ah, ẹ wo ẹ má ro èmi máa bẹ̀ yín kẹ́yẹ́ ronú o torí ìrònú ò dáa o ṣe ti gbọ́. ọ̀rọ̀ kò ṣe gbọ́ lágbèjì ẹni ah, ẹ má rò. ókè ẹ má rò ń gbà yẹn. arábìnrin ah, fèmílẹ̀ leave me with my life fèmílẹ̀ sún orú ẹ̀ dà. ẹ má sùn ẹ sùn ẹ jọ ẹ má sùn kẹ́yẹ́ ronú díẹ̀ lówó bíntí lówó.

láàrin láàrin oṣù kan kí dúkìá mi mẹ́ta kó dẹ̀ wọlé bẹ́ẹ̀ ah. eh, bí kíní ṣe lọ ọlọ́run má jẹ́ kí n pokùnso because ó ti sú mi náà ah, gbogbo nǹkan tí mo fi ọwọ́ kó jọ láàrin oṣù kan gbogbo ẹ̀ dẹ̀ ń bàjẹ́ lójú mi ilé mi nìyẹn mo mọye tí mo ti ná sí ṣàìdédé lọ́pẹ̀ mi tó ti wó iléeṣẹ́ wọn nìyẹn jóná àwọn olórí burúkú má ṣàǹfààní ọmọ burúkú yẹn àwọn yẹn tí wàá fi style wọn tí wàá fi gba fifteen million lọ́wọ́ mi láì gbé láì fà. ẹ kí ló dé ta ni mo ṣẹ̀ ta ni mo ṣẹ̀ Williams. Babátúndé wo jẹ́ kí n sọ fún ẹ àtidélé ayé yóò tún mẹ́ta nǹkan ibi tá a lè ti bá gbàdé yìí ọjọ́ orí wa ti dàgbà ó máa jáde sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ kó máa fọwọ́ yẹ̀gbókè àbọ̀wọ́ kékeré kan mú. kì í jáde sọ̀rọ̀ bó ṣe jẹ́ nìyẹn kì í jáde sọ̀rọ̀ ó máa jáde sọ̀rọ̀ yìí ni so tó bá yẹ kó o ṣe tán láti jáde máa ń mú ẹ lọ sọ́dọ̀ àwọn àfọ àwọn alájèjì ṣé ìdáwó agbọ̀nmọ̀jíjà àfa ńlá àwọn ọmọ ṣẹ́wọ̀n ádámọ̀ náà wà ní àtàwọn àfa ńlá ńlá àwọn èèyàn ńlá ńlá dẹ̀wà tó bá yẹ kó tún ní ọgbọ́n mi tó rọ̀ tó fẹ́ dáwó lè dá má fojú kékeré wo ọ̀rọ̀ yìí o torí pé nǹkan tí ó wà lẹ́yìn ọ̀fà ó jù lọ ó sì jẹ́ nìyẹn alright wọ́n wá pẹ̀lú wa. bàbá ẹ ṣeun mi ẹ rí bí nǹkan tó ti ń dùn ló wá dàbí pé ó fẹ́ yíwọ́ díẹ̀ ni mo ṣe ní pé kí n mú ẹ̀gbọ́n mi yìí kí n mú wọn tọ̀ yín wá mi ò sì gbúdọ̀ nírú yín báyìí kéèyàn máa jẹ mí mo dẹ̀ mọ̀ wípé ẹ máa gbà mí lágbàtàn ni nítorí pé bẹ ṣe ń wò mí yìí gbogbo bó ṣe ń dùn tó ń jẹ́ fún mi lọ́jọ́ ẹ̀mí ọlá ẹ̀gbọ́n mi tó jókòó yìí àtọlá ọlọ́run ọba ni. Eh, bàbá kí lorúkọ tí ń. bàtúndé. bàtúndé. ẹ wò ó kẹ́ ẹ tó dé àyìnlá àwọn onílẹ̀ ti sọ gbogbo òkè ìṣòro yín pátápátá fún mi ayé ní ń já wọn lọ́rẹ̀ àwọn ayé ní ń dààmú ẹ̀gbọ́n rẹ̀. kí ni mo rà ń gba wọn kí ni mo ṣe fún wọn. <laughs> ẹ dákun ìyàwó yín kọ́. ó wà lè. ẹ ṣe lè ṣe fún mi tó bá wà ní ìkápá mi. ẹ sọ fún ìyàwó yín pé mo fẹ́ rí yín àyìn. Ah, bàbá ṣé ẹ máa ṣe é ṣe ṣá ẹ kí ni mi fẹ́ mú ìyàwó mi dání wá síbí fún kò sí ìtó kan òun nu gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí so ẹ má mú tiẹ̀ mọ́ àbí kò yé yín ẹ jọ ìrànlọ́wọ́ tá a wá fún ni kẹ́ bá wa ṣe. ẹ̀yin ọba mọ mi àwọn màmí o. dáadáa. tí n bá sọ pé náà ń dún lórí omi ẹni kí n lọ rèé kérú ẹ wá. bẹ́ẹ̀ni ẹ̀yin gbìyànjú ẹ ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe bójú bá kojú báyẹn wo ojú àmọ́ bàjẹ́ ni ẹ sọ fún ìyàwó yín pé mo fẹ́ ní ọ̀rá yìí. bàbá ẹ jọ àbíyàwó mi ló ń ṣe mí. <laughs> a gbọ́dọ̀ gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀. ẹ bọ̀bẹ̀ ṣé fẹ́ máa peter fẹ́ máa mọ̀rọ̀ lọ yóò fẹ́ jọ bẹ́ẹ̀. ìyìn sọ pé ìyàwó yín ni ń sìn yín o ṣùgbọ́n ìyẹn sábólógún ṣe wí ẹ gbìyànjú láti jẹ́ kí ìyàwó yín dé àyè. <laughs> gbogbo tó yóò sì dẹ̀rọ̀. bàbá ẹ wo ẹ má fangùn ẹ má wò lè ṣe wàhálà jìnnà ṣèbí kíyàwó mi ti tẹ̀lé wa débì yìí iye òṣòro. Bísọ́lá. Bí nǹkan tí mo fẹ́ sọ. Yorùbá ní ìkan alábàáhùn kò ju mẹ́ta lọ. Torí mo mọ̀ pé ìwà àti ọ̀rẹ́ ẹ̀ ẹ ti jọ ń bára yín bọ̀ ó ṣe díẹ̀ jọ ìjú yẹ kí ọ̀rẹ́ ẹ kó ní nǹkan kan ní ọkàn kó máa fi pamọ́ fún mi. Bùsáyọ̀ tábàárí nǹkan kan tó wà ń bẹ̀ tó yẹ kó sọ fún mọ́mì sọ fún wọn náà explain everything fún wọn ìyá kan ṣoṣo ní ṣéyàn máa ń ní ìyá méjì ni ẹni tó dèjèlé ẹ lórí o tún fi nǹkan pamọ́ fún un. níṣẹ́ ló kàn ṣàdédé pè mí kí n jọ kí n máa bá òun bẹ fẹ́mi o ìyẹn ọkọ o lórí ah, ohun tí mi ò mọ̀ yìí kí ló ṣẹlẹ̀ sọ díẹ̀ fún mi kí n tó mọ bí ṣe máa bẹ òun rèé òun. èmi tí mo tún jókòó yìí gan-an ọ̀rẹ́ bí ọmọ ìyá ni mí sí ẹ àti kékeré láti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa. orí mi tó bá jẹ́ pé kọ̀ọ̀kan wà ń bẹ̀ ìyá ẹ̀ ló jókòó yìí sọ́nà òun mi ò mọ bí mo ṣe fẹ́ gbọ́rọ̀ náà kalẹ̀ ni mo ń mo fẹ́ ṣàlàyé o. òkété gbà látẹ̀ ò káwọ́ lórí. kò sọ àdúmẹ́ta yìí lọ wọ́n yà mí yóò wà lóun lé mi. kò séèyàn kankan lé e tó ń bá wà ń bẹ̀ káyọ̀ ojú ẹ̀ kò kú bẹ́ẹ̀. ó dà ẹ wọ um, ibi tó rọ̀ dé mi ò ní ṣọ́ọ̀ṣì kí n jẹ́wọ́ fún yín lọ́rùn lọ́sùn èyí nǹkan náà lẹ́nu bá mi bá fẹ́ mi sọ̀rọ̀ fẹ́mi fẹ́mi ó baba la àti bàbá aláàánú mi. Eh, ṣé ẹjọ́ ni àbí kíká bíi èwo. duro duro àwọn baba aláàánú nídìílé bàbá ẹ ni àbí nídìílé mi ìyá ẹ ni bàbá aláàánú náà wà. mo ní bàbá aláàánú mi ẹni tó ń tọ́jú mi ni ẹ mọ̀ wípé kó tó di pé èmi àti ìfẹ́mi agree láti fẹ́ra wa. ó léèyàn kan tí mò ń fẹ́ tó jẹ́ bíi bàbá aláàánú mi àgbàlagbà ni wọ́n wọ́n lówó lọ́wọ́ wọ́n dẹ̀ máa ń tọ́jú mi gbogbo nǹkan tí bá ti fẹ́ náà máa ń ṣe fún mi ìgbà tó rò èmi àti Fẹ́mi dẹ̀ ti wọ̀ mo ti jẹ́ kó yé wọn pé mi ò lè fẹ́ wọn mọ́ wọ́n wá ní kí n wá rí àwọn for the last time pé ìgbà tí mo ti ń lọ márùn-ún sí pé kí n kàn wá ṣe báìbáì sí àwọn òun ni mo wá lọ Ah! ìwọ ọmọ yìí ìwọ ó ṣe tó tó yìí ah! tó dẹ̀ mọ̀ pé ìgbéyàwó kù ọ̀sẹ̀ kan wọ ọmọdé yìí ìwọ ọmọ yìí ìwọ ọmọ yìí ó dán nǹkan tó tó yìí ah! ìkà ni ẹ torí mi ò fi rúkọ báyìí tọ́ ẹ níwọ ọmọ tí mo fi ìlànà Ọlọ́run ìlànà Ọlọ́run mo mà fi tọ́ ọmọ yìí jọ nítorí Ọlọ́run ṣé o bá rú ẹ lọ́wọ́ èmi tí mo jẹ́ ìyá ẹ mo béèrè ní ṣé o bá rú ẹ̀ lọ́wọ́ mi. mọ mi ẹ bá abẹ́fẹ́ mi náà ni. tó bá ti jábọ́ àtàbà mi ò mọ ọ̀rọ̀ dandan dandan. ọ̀rẹ́ burúkú lẹ̀ ń ṣe ọ̀rẹ́ burúkú lẹ̀ ń bára yín ṣe ọ̀rẹ́ burúkú lẹ̀ ń ṣe èyí ò bójú mu èyí ò dára rárá. Ah, ah, ah. bàbá ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ òun ṣé mo fìyà jẹ inú ilé ni àbí ó béèrè nǹkan lọ́wọ́ mi tí mi ò ṣe because i don't understand hmm. mi ò mọ béèyàn ṣe máa wò títí títí tí tó máa dán gbogbo orú nǹkan tó dánwò yìí wò. Babátúndé wo ojú mi o wo ojú mi dáadáa kí ló ṣojú ẹ kó o sọ fún mi pé ìwọ ò fìyà jẹ mí èmi ìwọ ìwọ ò fìyà jẹ mí ò fìyà jẹ mí ló ń fojú mi ráre hmm. ló ń ṣe oríṣiríṣi fún mi ló ń gbé ìwà tó wù ẹ́ ló ń gbé wọ̀ ìwọ ò fìyà jẹ mí ẹ́ tó di pé àwọn ọmọ tó tó kankan ló ń gbé káàkiri àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ẹ ló ń gbé kiri ò lè fìyà jẹ mí ṣé gbogbo ẹ̀ lówó ni ẹ́ àà ó ti gbàgbé ni tolé mi ti di kémi lọ sẹ́ńpẹ̀ ó dẹ̀ fìyà jẹ mí ló ń forún dùn mí ló ń fi gbogbo ẹ̀ dùn mí ó dẹ̀ fìyà jẹ mí ìwọ Babátúndé ṣe bí ìgbà tí ojú ń pọ́n igun títì ẹ awodí tèmi bẹ̀rẹ̀ àmẹ́ ìwọ ti gbàgbé ni tó di olówó tó tó ń fowó kóbìnrin káàkiri tó ń ṣòṣì káàkiri tó ń bà mí lójú jẹ́ kiri owó tó níyẹn ìwọ ọmọ bí owó yẹn ṣe jẹ ni. gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé mi lọ bàbá ìjọ ẹ ràn mí lọ́wọ́. ẹ ṣàánú ayé mi àtọkọ mi ìyá ti bá wa múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣù tààrọ̀ bá tọ̀sán tọ̀sán ò bá ta lẹ́ omi ojú la fi mu gàrí nínú ilé wa ẹ ẹ ṣàánú mi mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ mo fẹ́ kí ọkọ mi kó jó elókìkí mo fẹ́ kí ọkọ mi kó lówó mo fẹ́ kí ayé kó mọ ọkọ mi ẹ jọ̀ọ́ bàbá ìyà yìí pọ̀ jù a fẹ́ bọ́ nínú ìyà yìí. ẹ sì bọ́ nínú ìyà. àmín. ìyà ò ní jẹ ọ́. àṣẹ. ẹ ẹ ní jìyà láéláé mọ́. àṣẹ. gbogbo títí ń bọ̀ látẹ̀yìn ti dàbí sẹ́yìn tó ń fi sọ. àṣẹ. tẹ́lẹ̀ ń tọ́jú ìwé mú fún ọ kò ṣèyànjú

tá a bá tẹjú mọ́ fá iṣẹ́ là lọ́lámọ́lá èjì kókó ni wòrì. alájẹ tẹjú mọ́ mi owó mi re wọ́n wò mí dáadáa ó ti dé èèyàn ó ti lówó owó ti dé sí ọ lọ́wọ́ o torí pé ojúmọ́ má kí n rere kùtùkùtù jẹ́ kí n rí wà bíbá fún olúùbí ní ọmọ abẹ́kò lójijì àná wòrò ó jí kùtùkùtù òwúrọ̀ ó sunkún ọlá ó jí kùtùkùtù òwúrọ̀ ó sunkún owó ó jẹ́ kí ni ó jẹ́ kí rẹ̀ ọ̀rọ̀ má wo àrògidìgbà ní ó jẹ́ kí rẹ̀ ọ̀rọ̀ má wo àrògidìgbà eré ọlá ti rẹ̀ ọ̀mọ́ àṣẹ eré yìí sì ti rọ̀ mọ́ tún bá ṣe ọgbọ́n ó dàgbé ni pé oògùn owó ló fẹ́ ṣe fún ọ. ah bàbá mo ti pinnu látọkọ mi ẹ jẹ́ ń ṣe. àmọ́ mm, ọmọ mélòó ló ti bí. méjì péré ni bàbá. ọmọ méjì ló bí. bẹ́ẹ̀ ni bàbá. ó ti tó. àbọ̀rọ̀ mi yẹ ọmọ tí mo ṣe ń bèrè pé ọmọ mélòó ló bí èèwọ̀ mo fẹ́ sọ fún ọ. èèwọ̀ torí tó bá yá ẹ ní babaláwo oníṣègùn wọn kì í ké èèwọ̀ èèwọ̀ rèé o ohun tèmi ò ṣe fún ọ léèwọ̀ o ọ sì lówó tọ́ bá ti tẹ̀lé ìwọ̀ yìí ah, ẹ lòó ju dárúnà lọ. owó yẹn gangan ni mo fẹ́ bàbá. tọkọ rẹ bá lówó tán tówó yìí dé ewọ <laughs> bẹ̀rẹ̀ o ṣé ọmọ tí wọ́n ń pè ní ẹyẹlé dúdú. ẹyẹlé dúdú. bẹ́ẹ̀ ni. mo mọ bàbá. oorun ò pa ọkọ rẹ pẹ̀lú ẹyẹlé dúdú pọ̀ ní òrùlé kan náà o. ti tẹ́ ẹ̀ á lè rí bàbá kò pọ́síbù. torí pé tírú rẹ̀ bá wáyé ẹ padà dèrò ẹ̀yìn torí pé kíni ohun tá a fi fún yín ọlẹ̀ lé ọmọ rẹ òun là á lò láti iṣẹ́ yìí. ọlọ́gbọ́n ni ó tá a bá sì ti ṣe ọ̀tún gbọ́ pa ọ̀gbọ́n kò mọ́ o ẹ já ó ti ṣe pinnu ọ̀ sì lówó. inú ẹ̀dá máa jí púpọ̀ gan ni ṣe bẹ́ẹ̀ ń rí wọn. ènìyàn ló mú mi ó fún ìpalẹ́ àná mi dẹ̀. ó rò gbọ́dọ̀ pọ́kọ rẹ bó bá ṣe bí ta ló máa mọ amóhùnlé tó bá ilé wáyé ẹ wò ní gun ọkọ̀ bí ẹ fẹsẹ̀ ìkọjá bẹ̀ ọkọ̀ rẹ̀ yóò máa wá rùn wọ̀nyí yóò máa wá rùn ṣìn yóò máa rùn sáwọn èèyàn. ẹ ṣayé lẹ sọ káyé lè gbẹ̀sọ̀ ṣẹ́ráyé ẹ fàyè ṣe pẹ̀lẹ́ hùn ẹ. ṣá ọ̀gbọ́n gbogbo tí mò ń wú fún ọ ni. ẹni tó bá ti wẹ̀ kó jẹ́ kó mi gbé lára rẹ kó tó wọṣọ sàmúlògùn ṣe pé yóò dà fún ọ ah, wọn ò gbọ́dọ̀ ṣe mi sí kéètì o fọlọ bí yọ wọn ṣe mi sí kéètì o o ṣe ah. ọmọbìnrin ẹ ẹ ah, o lè pè mí padà tó bá ṣe kí ọ pè mí ọ dà o ṣe ọ dà wọ. ìyá mi wọn bínú torí Ọlọ́run. bínú kẹ <laughs> yóò dà fún ẹ. bẹ́ẹ̀ ni n dúró látàárọ̀ títí dalẹ́ màá dúró kí lè gùn mi ṣe bàbá mo wá dúpẹ́ ni o wọ́n ní yiniyini kẹ́ni lè ṣe mí. tẹ́gùn bá ju orí orí a máa yàtọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n ìyà lára ọkọ mi ẹ jẹ́ kí ojú ti ọkọ mi ẹ jẹ́ kí ojú tì mí. sí pé ẹ lè ṣe orí ńlá bẹ̀yẹn fún ìmọ̀ àpapọ̀ mi ọkọ mi wá di ẹni tó ń wẹ̀ nínú owó tó ń rìn nínú owó àwọn ẹni tó ń fowó sùn tá à ń fowó tá à bówó jí ah! ẹ ṣe bàbá. Hmm. yóò dà fún ọ orí burúkú ò ní jẹ́ tiẹ̀. ẹyin ṣé orí pé wàá ṣe ojú ó wá dúpẹ́ oore tó wí nǹkan ńlá ni o ayé mọ́yàn láti ṣe iṣẹ́ yìí fún yẹn yóò dówó yóò lọ́lá bọ́ bá ti sanwó iṣẹ́ bó ti gbówó iṣẹ́ rẹ̀ kí n ṣe lọ́wọ́ mi láti dúpẹ́ á dúpẹ́ lọ́wọ́ ọpá. ifá mo dúpẹ́ o. ifá mo dúpẹ́ lọ́wọ́ rẹ. jẹgẹjẹgẹ tiẹ̀ rè ọ̀ka rè ifá olókun àsọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín ajẹ́jọ́ ogun. èmi náà dúpẹ́ gbogbo oníbalẹ̀ kó fáwọn dúpẹ́ o o ẹ̀yìn tó wáyé ìtọ́ tẹ ní ẹ̀rí n tí ì sọ pé dúpẹ́ ọlá tẹ ní ò tí ọ̀wàwà ó tẹ ní ọ̀wàwà wà sí àṣẹ bàbá ọwọ́ lẹ́yìn tí ń bọ̀ owó òkè ọya òkè òkun yóò padà yóò ni kékeré lẹ́yìn rí o ńlá sì ń bọ̀ lẹ́yìn torí ó kù báyìí ẹ̀mí òun ni. ewu lè. ẹgbà ọkàn bọ̀gìlì ó wà ń ta fún mi. bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó fún mi. bẹ́ẹ̀ ni bàbá. ìfọwọ́ ṣe mú. ìfà òṣè ìfà olókun asọ̀rọ̀ dayọ̀ lẹ́rìí ìpín ajẹ́jọ́ ògùn pé wọ́n lọ kọ̀ láyé mi <laughs> lẹ́dàá mi mà ṣe o wo àyà mi. ọ̀pá amúyájẹ́ awo ní í ṣe ọ̀pá amúyàgẹ́ awo ní ọ̀pá yìlàgìlà awo lójú ìfẹ́ àfi tí gbogbo ṣiṣẹ́ wájú ọbí dòkè òkè mi tètè dé àfi tí igbó rẹ̀ ti ṣe àyàbá mọ̀ rẹ̀ gbogbo ń tà fúnlẹ̀ lẹ́nu ilẹ̀ ìfúnpin ẹlẹ́dàá rẹ̀ ò ní gbà bọ̀dì. àṣẹ bàbá àṣẹ. o ò ní ṣubú fàtàyọ. àṣẹ bàbá. owó yín ò tí ì tó. pásítàdì owó lọ́ọ̀nì àmọ́ o <laughs> tí mo wí fún ọ tẹ́yẹ lẹ́dúdú wọn máa gbàgbé o. tí yóò bá ti wáyé tẹ́lẹ̀ lẹ́dúdú tí yóò bá ti wáyé kò sí nǹkan kan. mi ò tẹ̀lé wáyé ẹ ṣayé lẹ sọ káyé gbẹsọ. kí ni mo ṣe ẹ bàbá kí ni mo tí ì ṣe ṣé ó wá yẹ kí ìyẹn ló wá ló wá wà láti kó sọ mí ìdí tó tó yẹ. Ah. ọkọ ẹni mo jẹ náà mo fẹ́ báyé mi jẹ ni. ariwo tẹ̀ ń pa yìí kọ́ lórí iṣẹ́ o ẹ jẹ́ ká fi sùúrù ká fi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìyá wa ẹ kú àfọwọ́nìyàn sí ẹ sì kú abiyamọ ṣùgbọ́n ẹ̀yin náà bò kájà pọ̀ ẹ bù kájà òkun ò ní oru káwà ru tá a bá sì ní ká wo béjò ṣe gùn tó ká fi bẹ́ẹ̀ ká fi dáná rẹ̀ àfàìmọ̀ ká má sunlé pọ̀ ṣe wá rí ibi tá a bá dé yìí ẹ̀yin náà ṣàtìrílẹ̀ ẹ̀ ti rẹ̀ nà ọkọ báyìí mo fẹ́ kẹ́ ẹ sọ ọ̀nà àbáyọ tá a lè ṣe sọ́rọ̀ yìí tí ó fi níyànjú fún wa. bàbá kò bá mọ̀ aṣọ ò bá mọ̀ yẹ mọ́ o torí ọmọ yẹn ti rin ìwòwò ọjà ẹyìn ìgbà tó bà ilé ayé mi jẹ́ tán ó wá sọ pé ọmọ yẹ ti rìn ìwòwò wọjà wà á lọ wá ọmọ yẹ tó dórin ìwòwò wọjà wà á lọ wá wá ọmọ amú wá sọ́dọ̀ bàbá. torí wọ́n sọ fún mi yí pé oorun kò gbọ́dọ̀ pọ̀ òun àtẹyẹlé papọ̀ ìgbà tó ń fi ojú mi ráre tó ń fi ìyà jẹ mí èmi fún ara mi ni mo mú owó tí mo lọ fún ẹyẹlé dúdú lórí nǹkan tó ṣe fún mi kó dùn èmi ni mo rà á. àbí kí leléyìí bá mi sọ bàbá àbẹ́ mọ̀ nǹkan tó ń ṣe ìjẹ́ nípa láìdálélé ẹ́ o dẹ̀ ṣe adúrú nǹkan tó tó yẹn kí ni mo ṣe téèyàn kan ò ṣe rí kí ni mo gbé kìlò jù lórí pé ẹ àwọn sixteen eighteen seventeen ẹ ṣé èmi nìkan ni mò ń ṣerú ẹ̀ yìí àbí mo gbóbìnrin mo fẹ́ obìnrin mi lẹ̀ lórí ah what's your problem wàá sọ fún mi níbi òjókòó yìí pé ọmọ yẹ ọmọ yẹ rìnrìn ìhòòhò ọjà wàá lọ mú ọmọ yẹ yẹn wá wàá mú padà sínú ilé wàá wá wọ aṣọ fún kò síbi tó ń lọ o èmi pẹ̀lú ẹ àfi tó bá tún gbèsè ayé mi ṣe if not. ẹ ẹ ẹ ní sùúrù sẹ́rí igbá pẹ̀lẹ́ kì í fọ́ o àwo sùúrù ní èsì fàyà òun ni fi ń pariwo sùúrù sùúrù látàárọ̀. ìyá wa ní bẹ́ẹ̀ sọ pé èèyàn lẹni tó ṣe nǹkan fún yín. sẹ́rí ah, ah. bí tá a wà yìí àwa gan wà wọ̀rọ̀ sẹ́rí bí tá bá gbàgbé ìfẹ́ náà lábàá sọ̀kalẹ̀ babaláwo tó tà bẹ́ẹ̀ ní pányán àwọn náà wọ́n sàmì kò bá jẹ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún yín sẹ́rí bí tẹ́ẹ̀dé yìí ilé ikú tẹ́ẹ̀dé ń jẹ́ wàrùn ni. yá sí o yá sí o yá sí ṣé ìwọ rò yìí pé o lè pa mí lẹ́kùnjà lónìí kémi máa sunkún kí wọ́n máa wá rẹ́rìn-ín. ẹni tó wá ṣe òun ó di dandan kójú ẹ̀kọ́ mi ìkọ́tẹ́lẹ̀ fún un ní orúkọ Jésù ayé máa jẹ ọba àwọn ọba olúwa àwọn olúwa bíbélì ní képe mi èmi yóò sì bọ̀ màá fi ohun ńlá àti alágbára hàn sí ìwọ kò hàn ní wákàtí ọ̀wọ̀ yìí olúwa mo ké pè ọ́ torí ọkọ mi mo ké pè ọ́ torí ọmọ inú mi mo ké pè ọ́ torí ẹ̀mí gangan fúnra rà mi mo ní ní orúkọ jésù ibi ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí mi ní orúkọ jésù ibi ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí ọkọ mi ní orúkọ jésù ibi ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí ọmọ inú mi orí mi ò gbọdọ̀ gbàgbọ́ ó gbà mí lọ́kọ ó dẹ̀ lérò wípé kí gbogbo nǹkan kó máa lọ mo ní ti gbogbo abiyamọ ayé tí wọ́n bá bí ọmọ inú wọn tó ń bí sí ayé ìwọ yẹ́mi sí àjùlé ọ̀run òun ló máa lọ bímọ ẹ̀ your We must of orí ọkọ mi ò gbọdọ̀ gbàgbọ́dé bí máa dé sí àbàbà bí tẹ́lẹ̀ ní pé kẹ́mi tí ó fún òun owó tí máa ti rí àṣẹ ti pọ̀ ní orúkọ Jésù mo wá to báyìí ní orúkọ Jésù ibi tó bá ti borí You níbi kíbi lọ́ọ́ máa pa wọn ibi tó bá ti borí ọkọ mi níbi kíbi lọ́ọ́ máa pa wọn ibi You bá ti borí ọmọ mi níbi ní orúkọ not kíbi to lọ bá wọn agbára bá tù sẹ́ńdà kó wọnú ayé mi wá kó wọnú ayé ọkọ mi wá kó wọnú ayé ọmọ mi wá lórúkọ Jésù ìṣẹ́jọ́ wọn mi ò ní gbàgbọ́ Yẹ́mi yóò.

ọ̀rọ̀ yìí wá ta kókó ẹ dákun ó máa gbọ̀ngbọ̀n ká lẹ́ẹ̀mejì o. Princess Adébísí Ògúnnúgà ìyá Èkó ló tún ní kàfé yìí kọ́gbọ́n o. Tàbá wá mi ò kà mọ́ tí ká má fẹsẹ̀ kọ́ ni. Ẹyẹ lẹ́nu ìwà òun ẹ̀dákun ẹ má jẹ́ òfò lọ. Ọ̀rọ̀ yìí wá ta kókó ẹ dákun. méjì o. gbẹ̀wé ẹni balẹ̀ lè jẹun sí ló yẹ ká máa bọ̀. bàbá ṣe jẹ́ ìsóye yẹ̀nsì o lẹ́yìn àṣẹ kan wá sí i. ẹ̀dá ayé ká kíyèsí àwọn wa o. ẹ̀yẹ lè ní wa o ẹ̀dá kan ẹ̀ má jòfó lọ. àwọn àgbà fọwọ́ lẹ́rán wọn kò ṣe wọn kókó ní ọ̀rọ̀ lọ. tàbá wá mi ò kà mọ́ tí ká má fẹsẹ̀ kọ́ ni. ẹ̀yẹ́lẹ́ wọn wẹ̀dẹ́kùn ẹ má jẹ́ òfò lọ. ọ̀rọ̀ yìí wá ta kókó ẹ̀dẹ́kùn ó máa gbọ̀ngàn káròdú lẹ́ẹ̀mejì o. ọlọ́gbọ́n ni ó ṣòro ọlọ́gbọ́n ọlọ́mọ ọmọ ni ó ṣòro ọlọ́mọràn àwọn ará wọn ni ó ṣòro ara wọn inú ẹ̀dá máa jìn púpọ̀ gan ni ṣe bẹ́ẹ̀ ń rí wọn. ènìyàn ló mọ̀ bí ó fòṣùpá lẹ́yà náà mi bẹ́ ọ́ bó bá ṣe bí ta ló máa mọ̀ àmọ́ ò lè sá fòjì jí ẹni bẹ́sàn bá dé káfọ́ ọlẹ́rán ká máa wòye ó di ìgbẹ̀yìn o. ká wá mi ò kà mọ́ tí ká máa fẹsẹ̀ kọ́ ni ẹni kò bá òun ẹ̀dá kùn ẹ má jẹ́ òfò lọ. ẹ má jẹ́ òfò lọ. ọ̀rọ̀ ìwà ta kókó ẹ̀dá kùn ó máa gbọ̀ngbọ̀n. láàrọ̀lú lẹ́ẹ̀mejì o. orí òní fọ́ ni kàdé ló mú ohun tó bá ṣe ló gbà wẹ̀ ọ́. Ah, ọ̀nà fún lọ́nà mú ṣe ń ráyé ẹ wo bí ó padà já sí má má ṣe lọ́gùn má mọ̀ ohun káyé mi má gbà nira má má ṣe lọ́gùn má mọ̀ ohun kí má fò lọ́rẹ̀ mi ṣọ̀tá ni ṣẹ́ mi.